kó o sì lọ síbẹ̀ ṣó ti yẹn sì wá wá wáta ẹni kíyàwó ẹ̀ kó máa lọ síbi tó ń lọ tàbá wá tètè ṣetán o àbáyàwó ẹ̀ bẹ̀. kò yẹ kó kó lè pọ̀ sí kò lè pọ̀ nàrún ah, ah. orí bíi tèmi àti ìyàwó mi ń lọ nàrún màmá ìyàwó mi ti bẹ́ẹ̀ gbé ibẹ̀ lálẹ́ lọ kò sẹ́ni tó lè dá wa padà. ó wà o wò ó ẹ bọ́lẹ̀ bọ́lẹ̀ ìyá ìyàwó ẹ̀ ìyá mi náà ni ẹ jẹ́ kó máa lọ wáta ẹni kó máa lọ ibi tí kò sì báyìí lẹ́kẹ̀ bàbá lẹ́kẹ̀ sàlẹ̀ èmi àti ọ̀rẹ́ mi à ń lọ nìkan sùn wá ṣe ta ibi fún ẹ á máa gbẹrọ sọ́dọ̀ mọ́ mi ẹ tá a bá tètè dé màá wá bá ẹ mo mọ̀ pé màmá tiẹ̀ tó jẹ́ bí màmá tèmi náà ló ń ṣe bẹ́ẹ̀ dé lẹ́nu so kò sí wàhálà. pálapàla wo ni gbogbo ilé yìí ẹ jọ ibi tẹ bá ti bu ẹ lọ lẹmọ padà ìyá mi ń ṣe bẹ́ẹ̀ dé ẹni kọlọ pé tàgísí fún àwọn wo mọ́tò ti yín ẹ jọ ẹ má jẹ́ kí inú bí mi ó ṣe ta gbangba o. kò lè wọ́ọ̀kì ṣe báwo ló ṣe rò kó lè wọ́ọ̀kì ẹ ó mọ tá a máa ṣe jẹ́ káwọn àkọ́kọ́ lọ a bá ti ń darí bọ̀ adé wàá bẹ́ẹ̀ ni tó bá adé lọ́bi o o òun láti ìlérí tó ṣe rántí ìlérí tó ṣe o wá sọ fún ìyàwó ẹ̀ fúnra rẹ̀ ẹ̀ sì kó wá tàìtì. ṣé mọ́mì mi ṣe birthday uncle bash yẹ wojú mi ìyá mi ṣe birthday adẹ̀jọ́ ń lọ ni. ó ń bọ́ bá sẹ́yìn tó tún yọ lọ jẹ́ ká pèsè jẹ́ kí lọ́wọ́ ta ẹ̀sìn wa torí ọlọ́run kò kọ́sí kò sí wa yìí ó máa dúró tí wà lọ́rùn ibi tó yẹ ká lọ àní lọ kò dẹ̀ ní fi wálẹ̀ lọ jọ torí ọlọ́run two minutes máa dé sí i. ọlọ́kadà wọ́n gbà wọ́n náà wọ́n ìjẹ́ ìpọ́njú. ó lọ́wọ́ ta àti fẹ̀mí ìyàwó mi gbàgbé gbàgbé gbàgbé gbàgbé àwọn alágbèmọ́tò ìlọ́wọ́ ìfọ̀yẹ́wá ni gèdè gan wa fáìmù tàìsí kọ́lọ̀ tàìsí ló gbé. lọ́rẹ̀ mi lọ mẹ́ta lọ tó yẹ pé nígbà tá a máa kúrò mi àtúpadà wá síbi bẹ́ẹ̀dẹ̀ mọ́mí ẹ̀ tọ́lẹ̀ ti parí ẹ̀ síyẹn ló tó ìbínú láti jẹ tààtú sí ń wú sí mi nulẹ̀ iye oúnjẹ ò béèrè kí ni máa jẹ wàá wẹ̀ láàárọ̀ wàá rúlé dẹ̀ wàá kàn dúdú wàá jáde lọ ò ní bọ́dà kí ni máa jẹ kí ni máa mu kí ló tó yẹn náà. Ah, so o mọ nǹkan tó ṣẹlẹ̀ o mọ reason tí mo fi ń ṣe bẹ́ẹ̀ sí ẹ don't ọlọ́run bàbá ọkọ mi sọ fún mi ṣé is all this nonsense? don't torí ọlọ́run kí ni nǹkan náà kí ló wà ń bẹ̀ tí o ti tó ṣẹlẹ̀ láàrin mi àtẹ̀gì kò sínú tójú òrì kí ló tún máa máa fi ìyẹn lẹ́dàá mi jẹ ṣé mi ò dá tó lóbìnrin what is the problem kí ló ṣẹlẹ̀. èmi àtẹ ń jáde birthday mom sí mi ọ̀rẹ́ ẹ̀ kan dẹ̀ wá from nowhere ó dẹ̀ já mi bọ́lẹ̀ inú mọ́tò èmi tẹ̀ sí ń claim ìyàwó òde ọ̀nà so tó bá yẹ pé o kọ́lé fún mi ọ̀rẹ́ ẹ̀ lè gbà lọ́wọ́ mi náà ẹ dẹ̀ wá jẹ́ mi ilẹ̀ wá ní ìwọ ń wá taxi lọ fún mi taxi màá mo wọ̀ débẹ̀ ẹ̀yin ọkùnrin máa ṣe ń ṣe báyìí náà ẹ ṣe máa ń ṣe báyìí ẹ máa ń fi pé àwọn obìnrin gan àlẹ́jẹ̀ lọ́rùn jẹ́ ká tọ̀n tèbù tó bá yẹ pé wọ̀ èmi àbí bá ṣe wà nínú mọ́tò yẹn ìwọ ni mo wá jábọ́lẹ̀ pé ókè ọ̀rẹ́ mi kan dé oníṣẹ́ lèmi àti ẹ̀jọ́ ń jáde lọ síbi kan tó wà very important ipe kí wọ́n lọ gbé taxi báwo ló ṣe máa feel. omi ọ̀rọ̀ tí ò bá lé sí ẹ̀kọ́ kàdákẹ́ ló yà nǹkan tó ń ká àǹtí kò tó torí nǹkan tí mo ṣe mi ò fẹ́ wàhálà láàrin arẹwà méjì mi nǹkan tó wọn máa sọ kiri nsìn ni pé ẹ obìnrin ló ń gẹṣin obìnrin ló ń kọ̀ǹtrú ẹ nǹkan tíyàwó ẹ bá sọ fún ló ń gbọ́ ó dẹ̀ mọ̀rọ̀ àwọn pípù yìí wọ́n máa rò pé torí pé ọlọ́run ti dá mi lóhùn jà wọn lọ ẹjọ́ òrè náà máa rò kiri kò yẹ kó fìyẹn bínú. ẹ mo ti wà lójú ọ̀nà mò ń bọ̀ mò ń bọ̀ mi ṣe fi ẹgbẹ́ kọ̀ mi ní tó ṣe fún mi ṣó lè gbà ní. kí ló wá sí ẹ náà. ṣó lè gbà ní tí wọ́n ṣe fún mi ṣó lè gbà. mi kọ́ọ̀tù fún mi. èmi lolówó orí ẹ̀ kọ́ọ̀tù fún yẹn mo ní kókó ọ̀tí ẹ̀ báyìí kí ló wá ń ṣe ẹ náà tí o tọ́ ọ̀wá dé máa jẹ́ kó tó o sọ fẹ́ ká máa jà tá ló fẹ́ kó kó máa làjà fún wa lójoojúmọ́ báyìí. ìgbà tó bá ń fojú mi gbélé mi ì ní ṣeré lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi mi ìlọ́kùnrin kankan mi kankan bọ̀ èmi náà ṣeré lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Thank you jọ ní sọnù lẹ́jọ́. gbàgbé yóò bá ṣá wà lọ sí bómi ibi tó ń wá fẹ́. wọ́n ń fẹ́ bùkátà tí ẹ̀kọ́ kó àti jẹ́ kí n sọ ọ̀la sí ìpínlẹ̀ tí ló ń gbé nínú ìlú fún mi. ọ̀rọ̀ àṣírí wo ọ̀rọ̀ àṣírí. ló bòmí aya olúwa bọ̀ sún. ṣé o sí nǹkan. kò sí nǹkan kan sá mo ní ìyọdún sí i. torí mo rí i pé ojú rẹ yìí ọbẹ̀ ọba nídìí obìnrin kan ò ní jẹ́ kó mọ́lú ọkọ rẹ ńkọ́ ṣé kò sábúrú. ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ fi tó yín létí ní sá. sáwò. torí ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé oníbèrè kì í ṣìnà ẹ má bínú sá wọ́n rí mi ẹ̀ pa. Ah. nítòótọ́ mo mọ ọ̀dà báṣ pé ọ̀rẹ́ ọ̀sùn ni wọ́n látilẹ̀ àmọ́ àwọn ìwà wọn tí wọ́n ń hù sí mi àwọn fúnra wọn ò lè gbà kódà wọn ò lè gbà kéèyàn ṣerú ẹ̀ fún àbúrò wọn àbọ̀ ọmọ wọn tó bá jóbìnrin àbẹ́ anybody tó jẹ́ family wọn kì í ṣe ní kí iṣẹ́ àná tó máa ti ń wo àwọn ìwà tí kò ó kù díẹ̀ káàtó kí má ní kó bójú mu sá ẹ̀yin tí a jẹ́ fámìlì bọ̀ sún fún mi ní wàhálà ọ̀bọ̀dá yìí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ pé bóyá nǹkan kan wà tó special láàrin àwọn àti bọ̀sùn èmi dẹ̀ sọ fún ọkọ mi pé tó bá yẹ pé ìṣe ló fúnyàn lóyún síta àbọ̀n bímọ fún ẹ síta wàhálà tó lè ṣẹlẹ̀ tọkùnrin lè máa fẹ́ fi pamọ́ nìyẹn sọ fún mi ilé èèyàn lè tiyàn tí ń jẹ tí onídodo inú tó gbodidi ọmọ ṣọ́rọ̀ ni ò ní gbà mo lọ́ọ̀fẹ́ débi kí n forgive ẹ̀ débi téèyàn kan máa dà mí láàmú lójoojúmọ́ èyí tó wá jẹ́ pàbàǹbarì ẹ̀ tó dùn mí jù èmi àti bọ̀sùn lọ síbi birthday ìyá tó bí mi lọ́mọ èmi àti bọ̀sùn jọ wà nù mọ́tò ìṣe lọ́rẹ́ ẹ̀ dé àwọn jọ ń lọ síbi kan ni o àwọn jọ fẹ́ jáde ni àfi kó èmi bọ́lẹ̀ nínú mọ́tò fáwọn ní tí mò sọ fún yìí kí n tó mọ ohun tó ń ṣẹlẹ̀ bọ̀sùn ti lé mi jáde nínú mọ́tò fún ọ̀rẹ́ ṣáwọn lè gbà ni bí bọ̀dà bá ṣiṣẹ́ wọ mọ́tò pẹ̀lú ọkọ mi tán fi mí lé taxi ni gbogbo àwọn àbúrò mi pátápátá ni ọkọ wọn tẹ̀lé wọn wá bọ̀sùn tó yẹ pé mi àti ẹ̀ la ṣe agbátẹrù gbogbo pàtì tí ilé ọjọ́ náà fi ṣú ìyá tó bí mi lọ́mọ ò fojú kan ọkọ mi kí ló wà nídìí ẹ̀ dàdé bóyá atún atún yé yín kò yé mi o mo wá wò pé wẹ́ ọkọ mi ṣàlọ́kọ mi jẹ́ mo pè é ní kọ̀ọ̀kan mo pè ní bàbá kí ni tó wà láàrin wa àti bọ́dá báṣì kò dá mi lóhùn ó ní kò sí nǹkan kan ọ̀rẹ́ àti kékeré làwọn jẹ́ ṣe èyí la ti ń rọ̀rẹ́ àti kékeré ṣé mi náà lọ́rẹ́ àti kékeré ṣé mo lè jẹ́ kó máa ra ìdí ọkọ mi. dádì ẹ jẹ́ kí n tún ta yín lólo bọ́ọ̀lù kan. ṣe rí ibi tí ọ̀rọ̀ yẹn kọ sí èmi ni pé ó ṣeé ṣe kó má jẹ ojú lásán lọ́rọ̀ yìí mọ́. ogun ẹ ti mú bọ̀ sùn kó tó di pé ogun ẹ bogbogbo wa lójú ẹ̀yin tẹ́ jágbàlagbà ẹ dìde sí o. ó gbọ́ tẹ́lẹ̀ ń gbà àmọ́ níwọ̀n gbàgbà tó jẹ́ pé ìwọ tó jẹ́ ayabọ̀ sùn lọ wá sọ̀rọ̀ ẹ̀ fún mi mo wá gbà báyìí. ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní àwa tá a jẹ́bi bọ̀ sùn á fún ọ níṣòro àmọ́ bẹ́rù bá kọ òkè tó bá kọ ìsàlẹ̀ ó níbi tá a tún gbé e kà n ò tí ì bá a lọ́wọ́ sí tẹ́lẹ̀ o ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí mo fẹ́ kí ẹsẹ̀ bọ́ mo fẹ́ kí ọwọ́ bọ́ òun sì wàá fi gbogbo ara wọn kì bọ̀ ṣùgbọ́n kíní kan mo fẹ́ sọ fún ọ Olúwabùnmi mo gbèjà ara rẹ o níwọ̀n bá àgbà tó ti gbèjà ara rẹ mà pọ̀ olólùgbèjà kan lẹ́yìn kì í nìkan o Ọlọ́run gan bẹ lẹ́yìn wa àmọ́ ìdí ọ̀rọ̀ ní tó ń ṣẹlẹ̀ gangan wọn ní orí tí ń bọ̀ báyà. ẹ ẹ wẹ àbí ọmọ tó mú nǹkan tán mo ti ń fún ọ. Hmm. bẹ́ẹ̀ yẹn ẹ̀ lè sọ fẹ́ni kankan ẹ̀kọ́ lọ àti tami ó dùn mí gan. má bínú má bínú kò rí bẹ́ẹ̀. mo ṣe ṣe tán pé tí n bá ṣàbò nígbà pé tí n bá ṣàbò tán mo tiẹ̀ máa lọ kó ẹrù mi ní north mo ṣe ṣe tán báyìí mo ṣe pàdé ẹlòmùn kan má rì ni. Ah, síta tí tó wà náà ti nǹkan ṣé òun lè padà fẹ́. mo fẹ́ mọ́ jàre tó tiẹ̀ rí bọ̀bọ̀ tí mo rí torí bó ti bó ṣe gbórí sí báyìí bẹ́ẹ̀ ni mo ṣe gbàgbé torí pé kí ni bọ̀bọ̀ yẹn ti dùn jù star ah, wo mi ò hesitate láti sọ pé àrùn màá máa rò ó mú kan gbábẹ ní jàre. tó àkànjẹ gbogbo ẹ̀ pápápápá táwọn ti gbọ́ ọmọ mẹ́ta lọ́wọ́ àti mi àwọn ojú mi ojú mi. ìyá nǹkan ẹ̀yà àtijọ́ ń kọ̀. Ah. tó bá ní ìyá àtijọ́ ń sìn ó ti tóbi bàjẹ́ ó tó márùn-ún. bẹ́ẹ̀ ni mo mọ̀. ah no ọlọ́ọ̀ ti bless. èmi náà rí kọ́kọ́ yín tọ́jú yìí mo trọ́ sísá mẹ́rin ní ah, ṣàárẹ̀. ah oh no ó try ó try ó try bó bá tiẹ̀ rí pọ̀pọ̀ bó tiẹ̀ ṣe wà yẹn gan ó ń là mí lórí iná ah wo ó fine pọ̀ ṣé mo ṣe tó mọ bọ̀ tí mo fẹ́ sùn tẹ́lẹ̀ ah, ah, ah no no no bọ̀bọ̀ ìtújú tiẹ̀ ó tún wà pa bọ̀bọ̀ ìtúbí tiẹ̀ ah no ọmọ wo ọgbọ́n ti sùn ọgbọ́n ti sùn. ọkùnrin nọ́mbà yẹn. Thank you. ẹjọ tó lọ kí ló dé ẹni ẹlẹ́ni ti lọ látàárọ̀ ẹ tẹ̀ tó wọlé kó tẹ̀ sinmi ná ọwọ́ wèrè ni mo máa ń sọ fẹ́ ọwọ́ tó bá lè fọ́ gáyìí kò fún mi o. dákúnjá gbọ́dọ̀ bọ́ǹkì kan kó tó mọ́kò gegele ló ẹ̀jẹ̀ ẹ̀ ni mo jẹ́ nu owó ẹ̀ rí ni àwa kó rògbòn harun mi tó kú kọ́kọ́ kò ní kinní kan. èṣù kọ lẹ́tà o. lọ bá ta. oṣù iṣẹ́ tó yẹ kí wèrè ẹ ṣe ni mò ń bẹ̀ ṣe. ṣé ń bẹ̀ ṣé bí wọn náà ń jẹ́ nu owó nu léyìí. èèyàn yìí lọ́kì ni mo fi bá débi bóyá táìmù ta ni mo wà èyí tó ń ṣẹ́nu fúrufúrufúru kò ní jẹ́ wọlé blọọkì yìí ti wọ jù bóyá ń wọlé báyìí lèmi náà ń gbọ́ kadà tèmi tó ní ac tó gba iye tó gba wọlé. èèyàn bá ní gba báàgì ọmọ wọn jí bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ ẹ bọ̀ súnkọ́. ṣé wo gbọ́ pọ́n bèrè ọ̀gá ẹ ni. ṣé èèyàn ń bèrè ọ̀gá ni. ẹ pàtó ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ ta ni yẹn sọ́ọ̀tù èèyàn yìí máa bọ̀ àwọn èèyàn tèmi lé. bàbá Awólọ́wọ̀ lògò Tinubu lògò Arẹ́gbẹ́gan lò àyè kò gan gbogbo logo. lògò àwọn olóríire ló lògò. owó mi owó mi báwo ni ó ṣe ní. ṣé o ò mọ déètì èmi lọ́jọ́ bí mi àwọn èèyàn ló rán mi létí. ẹ ọ in ní tá a fi jẹ́ bèbí bèbí bèbí kò wọ́n sí ìwádìí ọjọ́ fi mi ẹ̀ bá rẹ̀ bọ́ẹ̀ sí kí mi látùn lọ́n kí mi lọ́sì ìwọ wọ́kọ̀ jókòó wọn bá mi nínú ẹmu mo ti wá ń wò wọ́n á mú nǹkan tán wọ́n á dàrí nínú kọ̀ọ̀kan ọkà kò mú ní pé kò sówó ṣùgbọ́n Ọlọ́run ò ní pa bọ̀sùn fún wa o mo ṣe wá ní òun wá fẹ́ máa bú mi pé ah ọ̀rẹ́ bọ̀sùn ó tẹ́tì lájà ìṣègbè wa ni ẹ̀ pé kó wá gba owó ọ̀sìn. ẹ máa pẹ̀lẹ́ kí ẹ kú ọjọ́ ìyá tuntun. àṣírí kékeré ló dé tó ń ṣe báyìí náà dúró ọmọ kékeré ló tún ń pera ẹni o fẹ́ sọjọ́ bí lónìí irú àwọn wà ń bí ìyàwó mi wà ń bí kò sí pé kò pè wá bóyá ká dáná ká káwọn èèyàn wọlé òun lọ ilé ọtí kiri òun lọ mọ ọtí kiri ó tún wá mọtí náà ó mú sápò tó máa san wọn wá lé ẹ kiri tó ẹ kó rí bẹ́ẹ̀ ni ó ń dójú tì wá mẹ́ẹ̀. wo ọ̀rọ̀ ti apáàtì yẹn chairman èyí ló wọ ọtí ẹ. ẹ seventeen thousand five ni wọn ò ṣe fàájì púpọ̀. ajé o. ẹ kí ló kàn. láìsókú àná seventy five. mo pè é sọ̀rọ̀. ẹ spirit kọ ẹ ṣe nǹkan. ẹ ẹ ní sùúrù ṣé ìwọ ti ń kó yẹn rìn tẹ́lẹ̀ ni. ṣé màá dẹ̀ jẹ́ kó máa yẹ̀yẹ́ yẹn sí lójú. ìyàwó mi wọ́n ròyìn ọlọ́run wọ́n mi. ẹ kọjú sẹ́yìn tẹ̀ lọ́sọ̀rọ̀. má bínú jàre ọ̀rẹ́ mi twenty thousand yẹ kó kọ́ kúwèrè yẹ pé ni ọmọ ọlọ́jọ́ bí kò tí ì mú nǹkan wọn ìwé rí ọdún fún mi o wọn á tún nǹkan sí bàbá lórí pé wàá tún ṣe ẹ̀mí wọn ìjìyẹn so fún ní twenty thousand wọ́n ní seventeen thousand ni ìwọ́n tún ní twenty thousand ok twenty thousand yẹn ìyẹn ló fẹ́ sọjọ́ bí ẹlẹ́ni àbí. tó bá yà wá nílé òní lòdì kí n tó sọ̀rọ̀ mo tún gbọ́ pọlọ kalẹ̀ sí ọkẹ́ máa pàtẹ́wọ́ fún mi o ò tún ṣe yẹn o mo ronú pé tòní tí mu kò fi kún kó má di pọ́n tó máa sunkún wá níjọ́ mi. tí n bá ti wá san twenty thousand má ẹ bá bá mi sọ pé oníjì fàájì lónìí láti ṣe o. ṣèṣì mú yẹn wá ní gbà owó ah, gbogbo ọ̀nà gbogbo owó èmi máa gbà tó wà yìí dá tó yẹ sọ láwọn ọmọ àwọn sẹ́ẹ̀tì ni wọ́n ti lè dá ọmọ nǹkan tó lè gbà. ẹ jẹ́ kí n kọjá bí mi jẹ́ ní wọlé mọ́lá tààrọ̀ ọ̀kadà ṣé yìí bá gbọ́dọ̀ dínkù yọwọ́ mọ́tò yọwọ́ ọ̀kadà bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní pẹ́ẹ́pù sẹ́ńtọ́sù ológun ṣéjì ni ó gba ọba ṣéjì ló ti ṣe àná. ẹ̀kọ́ ti gba alájẹnujẹ gbogbo àjẹnù olórí burúkú. ẹjọ́ wọn náà sì pọ̀ gbogbo nǹkan lọ bí àbíbi jọ Tinubu olówó ni ẹgbẹ́ ìyàwó wọn náà wọ́n gbowó tán wọ́n fi ra bàtà gbogbo wọ́n wọlé òde bàtà ló wọ̀ wọ́n bọ̀ gbàtọ́ gbà ọmọ owó náà ìwọ táwọn wá ń ń bí ọlọ́run ó mú ọjọ́ kan mo tilẹ̀ kò mọ ọlọ́wọ́ mi tó rò pé bọ̀nù mú ni ló bọ̀ lọ́wọ́ ni. eléyìí tẹ wá sílé mi tó ju yín lè báyìí mo fomi lọ yẹn ẹlẹ́ẹ̀mú mo fóúnjẹ lọ ẹlẹ́ẹ̀jẹ. ojú yín ṣàkọrẹ́ lọ́wọ́ ẹ ṣáà lè jú báyìí wá nu lémi kí ló dé kí ló ṣẹlẹ̀. ó mà dáa kéèyàn níyàwó tó dáa ṣe mo máa ń fẹ́ kó àwọn nǹkan kan lára yín torí mi ì fi ṣèkà mi ì ní sùúrù but ẹ̀yin ẹ ní sùúrù ẹ ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ lọ́yàyà bí bẹ́ẹ̀ kọ́ màá ti ṣe nǹkan tí ò yẹ kí n ṣe ṣùgbọ́n tí bá ń wo àwọn ọ̀wá yín máa wò pé òní dáa kí n ṣe yín but yorùbá náà lọ́tún máa ń sọ pé èèyàn kì í mú alájá kó sọ ajá ẹ̀ lóko ìwà yín ló máa jẹ́ kí n pe àkíyèsí ń sìn tó ń ṣẹlẹ̀ gangan but kí n tó go further mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín mo dẹ̀ máa fẹ́ kẹ́ sọ òótọ́ fún mi ṣé ọkọ mi máa ń dà yín láàmú. Ah, ọlọ́run ò jẹ́ he's a very nice person very nice. ṣé mo pé létà lèmi wá fẹ́ wọn ẹ̀yin àti wọ́n ti jọ mọ́ra tẹ́lẹ̀ ó possible kó yẹ pé in between àwọn kankan ti ṣẹlẹ̀ láàrin yín tó yẹ pé wọ́n á kí wọ́n ń dà mí láàmú kó tó di pé ẹ dé iṣẹ́ tẹ́ẹ̀dẹ̀ tún dé iná kò tún sí dààmú àjọṣe wo dẹ̀ ní bàjẹ́ a kò ní tẹ́ lọ́wọ́ ara wa kò bá sí nǹkan bẹ́ẹ̀ yẹn. kí wàá ní mo ṣe fọkọ yín pé fún àwọn ń dà mí láàmú. ìyọkọ bàbá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ wọn fún mi ní problem ọkọ yín ni. ẹ jẹ́ kí n fún yín ní instance kan mo lè tẹ́ bẹ́ẹ̀dì nísìn ọkọ yín á kàn bẹ́ẹ̀ dé wọ́n á dẹ̀ bẹ́ẹ̀lú bẹ́ẹ̀dì fún mi tí bàtà tí bàtà ló máa gorí bẹ́ẹ̀dì. ok instance kan ti ṣẹlẹ̀ mo ra birthday gift fọkọ mi ṣé àbílí pé a lé ọjọ́ birthday ọkọ mi gangan ní báàṣì wọnú ilé kọ́ dẹ̀ faṣọ yìí kọ́ já pákéjì ẹ̀ tán ká àwọn fúnra wọn lọ́jà lọ́gbẹ́ sọ́rùn kí ló dé kí ló tó yẹn ṣé kìí ṣe pé bóyá mo dẹ̀ mọ̀ pé kìí ṣe pé ìgbọ̀n kan ṣe wọn wọ́n fi ń ṣèkà ni wọ́n mọ ohun tó ń ṣe. ẹ wò kí ṣé sense kan wà ní gbogbo ohun tí mi sọ yìí ṣó yẹ kí ọkùnrin tó dàgbà ẹ mọ̀ èèyàn àgbàlagbà tí òun tí n bá ní mi ò mọ̀wọ́ ọkọ tí n bá ní mi ò mọ ìwọ ọkọ tó fẹ́ mi sílé irọ́ ni mo pa ó ti pẹ́ tí mo ti máa ń sọ fún pé ibi tó ń lọ lójoojúmọ́ ìyẹn ó díjọ́ kan tó máa tẹ́ níbẹ̀ bọ̀. mo kàn jẹ́ ọmọ kan tí wọ́n bí nílé rẹ̀ tí wọ́n tọ́ rẹ̀ tó dẹ̀ gbẹ̀kọ́ bí bẹ́ẹ̀ kọ́ mo máa ń àwọn ọmọ pàwù tó wà ń ta ń sìn tí wọ́n lè polójú ni wọ́n á ti wọ́ra símẹ́ǹtì díẹ̀ wọ́n á ti pò mọ́ ègùn èkúté wọ́n á ti gbé fọ́kọ yín jẹ wọ́n á ah. bíkọ́ sọ́kọ yín máa ń jẹun káàkiri ni. Ah, ẹ má jà á ṣe yẹn o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jà á ṣe yẹn o ah, ẹ má jà á ṣe mo máa bá wọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. ẹ wo rẹ ẹ fọwọ́ kan mi. ẹ máa sọ̀rọ̀ yín ẹ máa sọ̀rọ̀ yín. ṣé tẹ bá fi ọwọ́ kan bíbà ẹ rí i pé ó ń mi. bó o tẹ ẹyọ kan lókun tó di orí yìí mú ìjọ tí ẹyọ kan tó kù bá bọ sí ọ̀dọ̀ ọkọ yín. díẹ̀ lè máa mọ̀ pé mi ò náìsí ẹ̀ mú mi tì. wọ́n máa bá a sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀ torí ọlọ́run ẹ̀ṣẹ́ tó jẹ́ pé wọ́n máa pè jókòó mo máa bá a sọ̀rọ̀ á lóun ti gbọ́ at the end of the day tinú ẹ̀ ló máa padà ṣe ọ̀rọ̀ ẹ̀ sùn mi àmọ́ máa bá a sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀ torí ọlọ́run ẹ fọwọ́ wọnú ẹ má bínú máa bá a sọ̀rọ̀ á dẹ̀ gbọ́ mo promise yín ẹjọ́ ẹjọ́. bóyá kẹ́ ẹ pè é iṣẹ́ tó bá fẹ́ ṣe kan sùn gbogbo tó máa yẹ pé wọ́n get busy lójoojúmọ́ tán níbi tó ń gbà lọ tán níṣẹ́ wọn ò ní máa rìn káàkiri débi pé wọ́n fẹ́ máa dè mí láàmú tó bá lè sọ iṣẹ́ táwọn fẹ́ ṣe fún mi ẹ béèrè iye tó máa cost èmi á bí ṣe máa gbé kalẹ̀ fọkọ mi tó máa fún wọn ní owó kán lọ bẹ̀rẹ̀ business tiwọn torí ó bẹ́tà kéèyàn kọ́yàn bó ṣe ń pa ẹja tàbí kéèyàn fúnyàn lẹ́ja jẹ ẹ understand ìyẹn ni màá fẹ́ kẹ́ bá ń ṣe mo máa gbọ́ máa gbé ìgbésẹ̀ tó lágbára lé lórí àmọ́ tí bá bá sọ̀rọ̀ eléyìí tó bá lòun ò gbà o èmi á filẹ̀ máa filẹ̀ mi ò lè jẹ́ kó máa kó dọ̀tí rẹ́ mi káàkiri ah, mi ò lè jẹ́ kó máa kó dọ̀tí bá mi kiri máa filẹ̀. ẹ jọ èmi ò sí nídìí kí ìlú tú igi ò gbọdọ̀ èèyàn tù èmi ò ní kẹ́ fọkọ yín lẹ ẹ kàn bá mi wọ́n ọ̀nù wọn ní. adé o aláṣejù adé o adé o gbọ́ tèmi ó dẹ̀ bó ṣe wà yẹn kò ní ṣẹ́fà tó ń ṣe kò ní ṣẹ́fà tó tó ń ṣe àbíkó sàmà àwọn tó kò ní ṣá. bó ṣe wà yẹn ń rówó ó ń rí burúkú owó àmọ́ ah, yúrì yájú lẹ́gbẹ̀ẹ́ ó bá ti yúrò nàka ìlú ọ̀sán ó tún wá ní ìwà kan tó special tó burú kó máa kó wọn máa jábọ̀ ni tó bá ti délé ọtí báyìí ó máa máa sọ̀rọ̀ ní pàpàpàpà ó máa máa jábọ̀ ni kì í mú ẹnu ẹ̀ kì í lè mú ẹnu ẹ̀ léra ẹjọ́ ìtòrí ọlọ́run máa bá mi bá sọ. ẹ̀gbọ́n mi ṣé tòótọ́ lẹ̀ níṣẹ́. lóòótọ́ mi ò níṣẹ́ ọ̀rẹ́ mi ọlọ́run wọn sí mi ó dẹ̀ jẹ́. ọ̀rẹ́ yìí tẹ ló bá ní gbogbo gbà tó lè máa fún yín lówó kò ṣe fún yín ló kẹ́ máa ṣe business. àbúrò mi ṣé mo ṣe wà láì dìfà ní mi èmi kò máa ń jí mo dẹ̀ máa ń jẹ̀fà ní the pin nọ́mbà tó wà lọ́wọ́ mi kò sí tí mo béèrè tọrọ ẹni ò fún mi. ẹ̀gbọ́n mi fún mi táwọn káfẹ́ lọ nọ́ọ̀sì báyìí ìgbìlẹ̀ ti wá rẹ̀. ọ̀rẹ́ mi lọ́dọ̀ ọ̀rọ̀. ọ̀rẹ́ yín ọ̀rẹ́ yín tó ń fúlẹ̀ tó lè dìbò owó ẹ̀ lọ ẹ̀ pọ́kẹ̀tì láti mú tó ọ̀rẹ́ kè jáde kò ṣe kọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe lè rírú owó yẹn láti máa ná fáwọn èèyàn. Hmm. kí ẹ̀ rò gbogbo ṣe ń sọ ìwò lára. mo rí bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ wá rí bí wọ́n ṣe sọ yìí ó mà tẹ̀lé lọ́rùn ọlọ́run fún wọn ní presentation ọlọ́run fún wọn lọ́pọ̀lọ́ mo ti gbọ́ ọ̀rọ̀ mi dàbí Mósè tó fi ọ̀pá kan láàrin òkun kọjá ni ẹ fún mi lọ́jọ́ díẹ̀ wà nínú àwọn changes nínú abẹ́rẹ́ business. ẹgbẹ́ mi ẹgbẹ́ ní jákèjádé ti lè rojọ́ yìí apart from ìfẹjọ́ burúkú tẹ̀ máa rò kiri bí ìbáka yìí lọ tó ẹ̀ níṣẹ́ lọ́wọ́. kó fún mi dá àti ètò ọlọ́run business sense ni mo ní ìlú ọ̀rọ̀ tó ń fún mi ẹ wo ìyàwó mi ẹjọ́ torí ọlọ́ ẹ má bínú sí ìjà rẹ̀ máa bá wọn sọ̀rọ̀ ṣàrà máa lọ́n tì yín. ẹ̀gbọ́n mi ah, ẹ̀gbọ́n mi asọnilẹ́nu yìí asọnilẹ́nu. ẹ ọ̀gbẹ́ni sígẹ́ẹ̀tì fún wọn. mo bá mo bá mo. ẹ má wọlé bọ̀. mo wà òkè sá. òre ẹrù ọmọ ẹrù ẹrù ìwọ tó máa ń sọ pé mi ò lọ́pọlọ ó bú mi lánàá mo ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́n mo ti sọpọlọ kalẹ̀ o ọkùnrin tó dúró ló ń fẹ́ ta mọ́tò yìí. ó wá ní ètò pé mo ná kan lẹ́nu ó wá gba six hundred thousand nígbà tí mo ṣe mo wá rò pé kó o rà fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ kí n máa fi mọ́tò yìí kí n máa fi kérò ìbàdàn èkó abẹ́òkúta ọ̀run nìkan ni mọ́tò yìí ò lè ná hmm? gbèsè hmm? but ò oh, bá mi sọ̀rọ̀ mọ́tò tẹ́lẹ̀ ni. wá bí mi. ọpọlọ ni èmi náà kọ. wẹ́n ìwọ ló láyọ̀ o lè máa hey lọ. fún pàtó ti wẹ̀ tó dẹ̀ ti wẹ̀ lẹ́dà ẹ̀ pápó ti di tiẹ̀ náà nìyẹn. ẹ but nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé uncle àní lè sọ six hundred thousand five hundred thousand àbá seven hundred ni mo sọ fún torí pé jọ́rẹ̀ mi mo ṣe ní màá gba six so less than six hundred mi lè gba ẹ gbọ́dọ̀ gba kílọ̀ mi dandan ó máa rà nìyẹn o ẹ lè pe mọ́tò ní six hundred thousand kalẹ̀ kó yẹn. torí tó jẹ́ òun gangan gan ni tó bá ti bẹ̀rẹ̀. sọ́ọ̀rì ṣé kì í ṣe pé wọ́n tún máa sáfìsì ẹ̀ ọ́ sí òde. irọ́ irọ́ irọ́ wo ẹ ó ṣèké ẹ wò. ok máa rí. níwọ̀n ìgbà tẹ́ ti gbé mọ́tò yìí dé bí ẹ máa gba káàsìkẹ̀ tó kúrò níbí nǹkan kan ni pé ẹ jẹ́ kí n bí dáadáa òun ni kó sọ fún mi tó bá ti wù tó dẹ̀ wẹ́lẹ́dẹ̀ ó ti tán ẹ máa fún mi ní five minutes ẹ jẹ́ kí n fún yín check. ọmọ ọmọ dúdú ẹ má pẹ́ o. Oh. kí ló ń ṣe. Ah, ẹ̀gbọ́n ìwọ náà yóò kẹ́ báyìí wù mí náà. ẹ wá bó ṣe máa fọ ah, fún àwọn orí àwárí ọ̀gbọ́n kí fún mi fọ. Hmm. kò ní ibi o. Ah. ẹ̀gbọ́n ẹ wo bọ̀dọ̀ ẹjẹ́ mi náà sọ tèmi ibi táláyọ̀ tí ń yọ̀ náà làjẹ́ ń bá yọ̀ ẹ má bínú ẹsẹ̀ lèmi fi ń lọ ra búrẹ́dì àtàkàrà káàkiri lálálẹ́ ẹ má rí kẹ̀kẹ́ ẹgbẹ́ ọ̀gọ́ ràfíìmù náà ebi náà wà kàn yín. owó owó wà lọ́nu wà lọ́ bá mi fọ mọ́tò yìí. ṣé pẹ̀lú mi. o rẹ̀ súnmọ́ ẹ wá tìmá o mọ̀ pé five hundred kankan ni mo ní mo fẹ́ ra o mọ̀ pé èmi ni mo lọ hundred thousand kí la máa fi wẹ fáwọn yẹn ee eh, ajẹ́ gbèsè ọtí o jẹ́ kó rí ẹ pé o ee eh, màá rú ẹ fáyé o five hundred yẹn. jáde jákòó eh, lórí ẹ pé. Tá usando, wà á níbo ló tún ń lọ. ẹ ṣé ò lọ bí iṣẹ́ yẹn mọ́ ni. àǹtí mi ẹ mọ̀ pé ikú tó bá yẹ kó pa ni tó bá sí ni ní fìlà ọpẹ́ ló yẹ ká dà ẹ wò ọ̀rọ̀ bí iṣẹ́ wa ẹ̀ ó sú mi ni o ṣe rí ọ̀rẹ́ ọ̀gá mi kan Bàṣírù náà pè á ilé ó lè jèrè àgbájé irun bójúmọ́ bá mọ́ àárọ̀ ni o ọ̀sán ni o ìrọ̀lẹ́ ni o alẹ́ ni o owó ní bọ̀ wá gbà kódà tó bá ṣeé ṣe kó a gbowó lóru ó lè wà hmm. ó wá bá débi pé tíyàwó ọ̀gá mi tó bá ṣe oúnjẹ tán fẹ́ máa jẹun báyìí tó bá dé tó wọlé dé báyìí ló máa ní oúnjẹ mi mo fẹ́ jẹ o ọ̀gá mi àtúngbà sí lẹ́nu ẹ jọ àǹtí mi káwálẹ̀ ilẹ̀ wa dáná oúnjẹ tán fọ́kọ yín tẹ́ fẹ́ máa jẹ tán ọ̀rẹ́ wọn wọlé tó ní olè òun ó jẹun jẹ báwo ló ṣe máa rí lára yín ìjọ kò tiẹ̀ lè ṣẹlẹ̀ láéláé èèyàn kan ń bolo tí ń bọ̀ tí olùkún lọ́rùn á wá já wa. màá gbóúnjẹ sílẹ̀ màá tọ́kọ́ mi fẹ́ já wa sọ pé mo fẹ́ wá jẹ òjọ. mi ò tiẹ̀ láàrin tí ó tẹ̀ ẹ wò ìdí nìyẹn tí mo fi wò pé kọjú má rí bi gbogbo ara lóògùn ẹ̀ àǹtí mi. bọ̀dé bọ̀dé bọ̀dé ẹ mélòó ni mo pè ẹ. ẹ mẹ́ta ni àǹtí mi. Ah, àánú ẹ ṣe mi ò ní kan ṣe ẹ kí ló kan tiẹ̀ ń kí ni tiẹ̀ káàtì ẹ̀ náà fẹ́ lórí èèyàn orí wo ló wà lórí tiẹ̀ gan tó fẹ́ lò gan pàápàá. orí ilé ṣe forí mi rún mú pé mi ò lè ṣoríire ni ah, ó yẹ kí ẹ tẹ máa pítì mi náà síbẹ̀ ah, ṣe ń rí mi tí mo wà tí mo pé lọ́mọkùnrin kò tẹ́yìn lọ́rùn. wo kọ́tẹ́mi kan fẹ́ fún ẹ ni pé tó bá ti mọ̀ pé òun nìkan ṣe inú ilé kò ní gbèmí àti ẹ̀ ṣùgbọ́n mi second máa sọ fáwọn tó ní ẹ àtàwọn tó jọ nàrà méjèèjì lókè pé ẹ wá mọmọ yín o mi ò lè mi tẹ fẹ́ wàhálà mi lè má ṣiṣẹ́ fún wọn nìkan jẹ náà wọn náà lọ kó ló má ṣe tètè tó ti gbọ́ onírànù hmm. akọ ajá bìrì. mo láì kí gan sẹ́tọ́ ẹ̀pọ̀rọ̀ tí mo sọ kò jọ̀rọ̀ onílàáká ilé titi yín lọ́dọ̀ àwọn tẹ́ fẹ́ lọ fẹjọ́ mi sùn yẹn ọ̀rọ̀ mi máa ní mínísì. orí mi ò pé nìyẹn wa ah, mi mi lọ́pọlọ mi mọ̀ kan tí mò ń sọ àbí kò sí wàhálà ó wà lára ẹ̀ ó ń bẹ̀rẹ̀ onírànù. adá o aláṣejù o àtẹ o aláṣejù àtẹ o ẹni ò mọ bí tó ti bẹ̀rẹ̀ kò lè mọ bí tó parí sí àtẹ o aláṣejù àtẹ o àtẹ àtẹ o aláṣejù àtẹ o àtẹ o aláṣejù àtẹ o ẹni ò mọ bí tó ti bẹ̀rẹ̀ olórí burúkú. Uncle! Uncle! Hey, Uncle! ẹ ṣe fẹ́mi géètì tẹ́lẹ̀ ni. ó rẹ̀ ìjọba ò lè. mo rẹ̀ sí géètì àti géètì ó rẹ̀ sí sáwọlé. ìjọ tó lọ lọ́ọ̀ bá mi kò sún fẹ́. ọkọ ẹ mo ti ń pè pè pè pè kò pè torí yín ò pé torí yín bá pé ni ẹ máa ń lọ ẹ máa ń bọ̀ bí bàbá ẹ pé ibi ìjẹ́ second apartment ni wọ́n fojú sọmọ gbogbo ara lẹ́yìn ẹ mojú ni wọ́n fojú kọ yín ni àbẹ́ ẹ̀ gbà. mo mọ nǹkan tó ń rò n tó ń rò kọ ló ṣẹlẹ̀ ara ọmọ mi ò yá kó lè wá fẹ́ wá bá ọkọ ẹ pé kó fún mi ní owó fifteen or twenty thousand kára ọmọ fi yá ṣẹ̀dẹ̀ máa wá wo orí ọmọ máa ń ṣàdúrà fọmọ ìyẹn ni mo wá fún kó má rò mo fẹ́ gbowó mo fẹ́ fi ṣe nǹkan kan hmm ọmọ ló tún fẹ́ fi kúrọ́ ẹ̀yin ọkùnrin ò mà lọ́rùn o gbà tí kì í ṣèwọ́ lo lóyún ẹ̀wọ́ kọ́ lòbí o mọ bọ́ ṣe ń ranjú o mọ bọ́ ṣe ń bímọ ọmọ ló fẹ́ fi kúrò eléyìí o ti fẹ́ẹ̀lì ẹ̀ o torí ẹni tó wá wá kò sí nílé owó lójoojúmọ́ ẹ̀yin oníṣẹ́ kan pàtó tó tẹ fẹ́ ṣe tẹ́lẹ̀ béèrè pé ókè kó dá yín lókòwò ẹ má tẹ̀sí fún ẹ náà ọtí ló máa fi mú òní làákàyè òní kankan tó ń jí forí ẹrù. ọmọbìnrin mi ò bá mi sọ̀rọ̀ o tó bá wà nílé kò pé o torí gbogbo ọ̀rọ̀ tó wá ń sọ ikú òṣèké ni o torí sórí kankan wà tí máa jẹ sí àṣírí kan wà tí máa fi fún un ṣọ̀rọ̀ ọkọ̀ tó wà nínú ilé àbí gbogbo tó bá lóun wà yẹn tí ò fi gba gomi owó tí mo wá gbà ń bì kì í ṣe pé mo wá tọrọ owó owó oògùn mi ni mo wá gbà owó tí wọ́n náà àwa làwa ṣiṣẹ́ owó ẹ̀ tó yẹ ẹ́ sìn tọkọ ẹ bá fẹ́ wá tẹ́ kí n sọ ìdí tó fi jẹ́ báwa là ń ṣiṣẹ́ owó ẹ̀ fún ẹ sọ fún pé mo ní kó fún mi ní visa kí n tún kàṣà ọ̀rọ̀ fún ẹ ó ti tán ò ní máa bú mi mọ́ ẹ eh, eh, sọ kò ní ìdíkẹ́ ọgbà visa sọ fẹ́mi. sọ akọ kọ ẹsẹ kó mi ní visa yẹn mi ní sọ ju bẹ́ẹ̀ lọ tàbí kó ọgán fún mi lọ́wọ́ yẹn sí. kẹ́mi fún ẹ lọ́wọ́ ó já wèrè mọ́ tilẹ̀. wọ́n wọ́n ti ẹ. jasma wọ́n síbi. sọ̀rọ̀ ẹnu ẹ ayé òní imú ẹsìn mú ní imú ní kì í má sọ̀rọ̀ o. sọ̀rọ̀ ẹnu rẹ. ṣe sùúrù jọ̀ọ́ má ṣe jù rẹ̀ ta kájẹ pé yìí gẹ́gẹ́ Mr. Basiru abinagbe ẹ ti kà mọ́ lónìí ẹ ti fọwọ́ ẹ̀ tẹ́ba mi bóyá. ẹ sọ nǹkan tó bá wù yín sọ wá níbi ìtọ́ṣe sábà kọ ẹkọ́kọ́ fún mi ní físà ọ̀rọ̀ wàá yàn wò. yàtọ̀ àti ọkọ̀ bọ́sùn tàbí ṣẹ́gbẹ́ yẹn tàbí kò sí lọ. bàbá sùn dúró ẹ̀mí gan-an á tún ẹ lù máa lù ẹ wọ̀ wàá lù.

bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn jọ̀lẹ́ bá rí ban ẹ bá mi ra bọ́tò tó bá ti rí ban lọ́wọ́ mi yóò máa bẹ̀rù tèmi wọ́n máa bẹ̀rù mi rárá ẹlòmíì fẹ́ẹ́ lè máa gbé gúgúrú àtẹ̀pà wọlé ń bíbà ẹ tí ò dé yẹ kó lẹ́tọ̀ ẹ ṣe ti níbí. ní ìrànú aláìníṣẹ́ aláìníròrí wo ibi tó rán bàṣún lọ lè rán mi lọ ìran tèmi ò ń sìkì ìran tèmi ò ń ní bp ìsàlẹ̀ ní bp tèmi wà ìsàlẹ̀ ní mi ń sìkì mo sìkì tìlájà. Dr. Folúkẹ́ báwo ni ẹ máa kújọ mẹ́ta kí ló dé tó ṣe wọlé. sísá mi ẹ wọlé ẹ wọlé. ṣé mo pé tí bá wá sókè nsìn ngbà lọ́kọ́ ẹ máa bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tó make sense. kò wá yẹ kó wọlé ó tẹ̀ wá yẹ kó wọlé wá. àwọn àkọlẹ̀ àǹtí mi ǹjẹ́ mọ̀ pé all oh, admitting kò kò bọ̀ sún láti bíi three days ago sí hospital. Ah, mi ò gbọ́ o kí ló ṣe wọ́n. wọ́n ní high blood pressure ni ṣé dẹ mọ̀ pé èèyàn tó bá nírú àìsàn bẹ́ẹ̀ yẹn kò ṣe kí ọ̀ àfi tó bá ń surprise ẹ̀ lókun. ẹ wo nǹkan tó tún wá dùn mí jù nínú ọ̀rọ̀ yẹn ni pé ìyàwó wá sí hospital wa lọ bẹ̀rẹ̀ sí ní kígbe ipe ọkọ̀ bàṣírò jẹ́ kọ́kọ́ àwọn gbádùn o èní àwọn fẹ́ ra mọ́tò ọ̀tún làwọn fẹ́ ṣe gbá ẹ̀wọ̀n àti mi ó dùn mí ṣé kí n bọ́kọ yín sọ̀rọ̀ ni ó ní ẹbí ọkọ wọn gan ò disturb wọn tó bí ọkọ̀ bàṣírò ṣe ń disturb wọn. ọ̀rọ̀ bàṣírò ti sún mi bí mo bá sọ̀rọ̀ kì í kò gbọ́ràn sí mi lẹ́nu kò gbọ́ ṣe bẹ́ẹ̀ tó bá gbọ́ ló kò gbọ́ràn sí mi lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ sún mi. àǹtí mi a fi sùúrù ẹ tiẹ̀ gbọ́n náà ìkan nínú àwọn ọmọ ìwò ló síkì tí mi ò mọ̀. Ah, gbogbo àwọn ọmọ mi pátá lára wọn yá they are living healthy and sound. ẹ ṣọ. very very sure kò sí nǹkan tó ṣàwọn mọ. lóde. ọkọ yín mà fún ọ níkẹ ọ̀nà lọ bá ìyàwó ọkùnbọ̀súnlé tọ́bẹ̀ sí sọ pé pẹ́pẹ́ sí àwọn onídòwò o ìkan náà ọmọ yín ṣàárẹ̀ o àwọn onídòwò o tọ́bẹ̀ sí frustrate lady yẹn. ẹ sísítọ́ mi ṣe kí n bọ ọkùnrin sọ̀rọ̀ ni sísá mi ẹ̀yin gan nǹkan tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó ẹ ṣe bí ọ̀tọ̀ lẹni tó yẹ kẹ́ fẹ́ tẹ́lẹ̀ ẹ ṣe lè kíkà káwọ́ Mr. Bashir kíkà àwòrán ọ̀tọ̀ lẹni tó yẹ kẹ́ fẹ́ tẹ́lẹ̀ náà ẹ ọ̀rọ̀ igun àfi sùúrù ṣé ẹnu dídùn ẹnu dídùn ni Bashiru fi fẹ́ mi but ta ló máa rí Bashiru tó máa sọ pé is every woman's dream ẹ̀yin kí ẹ má kàn má tẹ̀kí ga ni ó yẹ kó lè understand ta ló máa rí tá sọ pé òun rọ́kùnrin ẹnu ló fi fẹ́ mi ipò dẹ̀ máa wọ ìgbà tí mò ń fẹ́ kò rí báyìí ó yẹn náà lè dá ìgbà tí mò ń fẹ́ kò rí báyìí tí kí ni mo wọlé sí tí mo bímọ kíní tí mo bí kejì báyìí ni wàhálà bá dé àkórí mi bó mo ti kú rọ orú ọkùnrin báyìí kọ́ náà ọba ó máa ṣàánú mi. àǹtí mi ọ sùúrù ṣẹ́rì mọ́ tèmi lè gbà yín ni pé tí ilé wọn ò bá ṣe dúró sí ẹ kó ìrìn kẹ jáde frustration tó ń fún yìí ti pọ̀ jù tó ló lè yan márì ni ọkọ̀ mo máa ṣe bẹ́ẹ̀ táyé ti hàn ọ̀gẹ̀ ọ̀rọ̀ wọn gan ti sú èmi gan fúnra wọn sórí ọjà tí ọmọ bá wọ̀ láyé ó ti dòkúta bó mo fẹ́ kọ́ ọmọ mẹ́ta gbà ta ló fẹ́ẹ́ fẹ́ mi pẹ̀lú ọmọ mẹ́ta tí ò ní máa fi abọ́ gbá orí àwọn ọmọ mi kò ṣeé ṣe agbélébù tèmi nìyẹn kò ṣeé ṣe ah, mo ti forú ọkùnrin báyìí tèmi náà bá rẹ. àǹtí owó wa máa lọ wá máa lọ wá máa lọ á máa ríra máa sọ̀rọ̀ níta. ẹ tẹ́kẹ̀ ò ṣe gbọ́. ó bẹ̀rù sùúrù ní sùúrù mi ò ní kí n sùn mi sùn ókè mi ò ní kó má lọ wá tẹ̀sí bọ́ tẹnu mi náà kò tó lọ bọ́ tẹnu mi kí ló kí ló kó ń pariwo látọ̀ kí lè ṣe mi. mi ò lè kọ́ntínú àti máa live irú life ilé ewu lẹ́jọ́ bòròbòrò bòròbòrò káàkiri ẹjọ́ bó délé ọtí wà rojọ́ bó dé kò síbi tó bá dé ojú àmà máa rojọ́ káàkiri ni ah, èmi ò lè kọ́ntínú irú life báyìí mi ń lọ o. ìyàwó mi ò kàn rò bẹ́ẹ̀ ni o ó kàn rò bẹ́ẹ̀ ni mo ti serious mo ti máa ṣiṣẹ́ wo ọ̀rọ̀ tó dájà lẹ̀ mo ti múra lẹ̀ mo fẹ́ lọ parí ẹ̀ èmi kọ́ ni mo sọ̀rọ̀ mo mú nọ́mbà ni èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí òun ló ń sọ̀rọ̀ mo kàn ní kí n sọ wà ní ẹ̀dẹ̀ lẹ́gùn lèmi náà fi wá nǹkan ló bá dẹjọ́ torí pé wọ́n ti mọ̀ pé mo máa ń <laughs> wọ́n dẹ̀ bọ̀ lẹ́rú mi lórí mo dẹ̀ ti múra mi ti wà pa nílẹ̀ sẹ́tù ẹ̀ báyìí. wàá máa tọrọ owó kiri lọ́wọ́ rẹ̀ gbogbo owó tó dẹ̀ ń tọrọ náà tó ń fún ẹ kí ló fi ṣe ó fi ṣe nǹkan gidi kan àfi kó ṣáà máa fi mọ sí kiri ṣáá kó máa wọlé lágun ńláńlá ọ̀rẹ́ mi tó máa ń fún mi lówó ọlọ́run náà sí mi ni ó dẹ̀ jẹ́ iṣẹ́ yẹn nǹkan kan wà náà tí mo fi nọ́mbà tí n fi ń gbà yẹn ni mo mọ̀ báyìí kí nọ́mbà yẹn já even ìyàwó ọ̀rẹ́ yìí ó ti wá sílé mi ó ti wá fẹjọ́ ẹ̀sùn láìmọye ìgbà èmi mo kàn ń bẹ woman yẹn condition kan péré ni mo fi lè dúró sílé ẹ̀ tó bá ti mọ̀ pé ò ní lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mọ́ ò dẹ̀ ní tọrọ owó mọ́. ó yẹ kí n mú last number bíi méjì lọ́dọ̀ bọ̀ pàdé yẹn tó bá ti kó wá tó bá ti yapa máa mú wò. ó ti sún mi mò ń lọ. má lọ. Ah, ah, irú ayé wo lélẹ̀ tí ẹ wo bó ṣe rí ná ṣé o ti ẹ̀jọ́ ẹ tó níyàwó sílé ìjọ́ òun serious láyé ẹ kí ni problem ẹ. jọ̀ọ́ fún mi lọ́wọ́ kàn fún mi níjọ́ mẹ́ta láàrin ìjọ́ mẹ́ta bí májíìkì ló máa lójú ẹ mo ti change mo ti yàtọ̀ wàá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wàá bẹ̀rẹ̀ sí ní wọlé ẹjọ́ yẹn mi ò ní máa máa rò mọ́ wá fàṣírí sí mi lọ́wọ́ cbn ló wà. ní bọ̀ zan iya irin rayuwar nan kuma ba fa ba zan iya ba. ah everyday everyday mama bẹ́ẹ̀ tọrọ kan kí ló dé. gbogbo tó sọ yẹn àmì mo support ẹ dákú fún mi ní ọjọ́ mẹ́ta wá ó máa dàbí májíìkì ni tí máa ṣe mi ní sọ̀rọ̀ mọ́ mo sì lọ sí mi dúró jọ́fẹ́ mọ́ nǹkan tó máa máa ṣẹlẹ̀ mo máa wá náà ọlọ́run ìwọ yìí máa change ìwọ ìṣúọ ìwọ tó yẹ pé kò sọ̀rọ̀ tó bá ti sí ẹ tó máa ń dùn ẹ ìwọ yìí ìṣúọ kò máa change bó ṣe wáyé. ọ̀rọ̀ ọ̀rọ̀ ipa abilékun mi ò pè é lójú mi Ọlọ́run ọ̀rọ̀ tó ń sọ yìí dùn mí fún mi ní time wàhálà máa change. wàá máa ro. yóò ah! dé òfin ọlọ́run ní mi change má tó fẹ̀ sọ́sọ́ láwọn èèyàn sè pé mi ò gbẹ́rù má tó fẹ̀ wọn náà mọ nǹkan tó fi ń mú. <laughs> ọlọ́run pẹ̀lẹ́ ó kéré ó kéré bẹ́ẹ̀dùn láti máa rọ̀ka ní orí ẹ̀ pẹ̀lú ìyàwó ìmọ̀ rẹ̀. ìlú ẹ̀ ẹ̀ kálọ̀ tó ti bí ilé ní ilé ẹ̀ òní ṣe ti ọmọ irú iṣẹ́ iná ló fi ń pè mí. èmi ìfọ́fẹ́ ìlú ti ká wọn lò wọn. Èmi ni nítorí ẹgbẹ́ mi ti ń jẹ lọ́wọ́ tani o Basiru Basiru o. ọ̀rẹ́ ọ̀gá ẹ sílẹ̀. ló kúkú iṣẹ́ ìdìbò ní Basiru lékè ó tó sàkóbá rẹ̀ ọ̀gá ò sí lé o. yéé bó tí bá ti lè wọ inú ilé yẹn màá nọ ẹlẹ́rù kẹsẹ̀ wọ́n tẹ̀lé jòrúkà láti fi kọ́ bẹ̀ tó bá fẹ́ ṣe yẹn sílẹ̀kùn. tú tú ó yà yà wọ́n ṣe géètì lọ́wọ́ ẹ̀mí olórí burúkú olóṣèlú. wàláì ò ní lẹ́sẹ̀ àbọ̀dún. a kí ló dé lọ. sẹsẹsẹ ìfẹ́ láyé mi báyìí oh, o láì ṣe ká jọ láwọn ṣe géèjì wẹ̀ ọ̀rẹ́ yín ọtí máa tọrọ wọ́n bí olóṣìdó nínú bàbá yìí ni Basiru àbí wọn gbẹ̀jú bàṣẹ àníyẹ. sẹ́fù. ọ̀rẹ́ ọ̀rẹ́ sí i. wọn lọ ní kí wèrè tó bá sì géètì fún mi ni àbọ̀ ló ń jíṣẹ́ tẹ̀. wá ilẹ̀kùn ilé bàbá àbí ti já yẹn èbó làbọ̀rọ̀ máa kọ́ ilẹ̀kùn ilé onílé bíi ti wèrè. wo ọ̀rẹ́ mi ariwo ń dún bíbá ẹ̀ jẹ́ kémi àti ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ ṣé wọ́n ló sọ fún pé kó má sì géètì fún mi. èmi ni mo ní kó má sì géètì yẹn kó má sì fún ẹ. a dọ̀kídọ̀dé náà tó fẹ́ pa mí ni àbí wọ́n kẹ́rọ mẹ́rin kó lùkọ́ pa ni kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ. gbogbo ọmọ tó bí èmi mò ń rán wọn níléèwé ìwọ gángan bó ṣe wà yìí èmi ni mò ń tọ́jú ẹ láti ìbẹ̀rẹ̀ dópin ó lè dá kankan sí ju èmi náà lọ ṣé mo mọ̀ ẹ́ níbi kankan ni ṣé bọ́ọ̀lù ìrìnàjò jẹ́ ó bẹ́tà kó sọ orí ara ẹ o mi ò ní sọ́jú ẹ lọ. mò ń jẹ nínú ọgùn mi nì wọ́n ṣe lọ́wọ́ àwa làmọ́ wọ́n torí ọlọ́run sórí mo ṣe dé yìí fún pé wọ́n tiẹ̀ dìlé mi mo fọ wàá sanwó fọwọ́ gbá kéètì wàá sanwó pé wèrè kan tún tọ́ sí mi lára ó tún lagolo mọ́ mi láti ta triple ni if not o fẹ́ fún mi níbi sọ̀rọ̀ ni màá bẹ́ fáyé ló bẹ bẹ jẹ gbà kò yé mi o. kí ló wà lẹ́nu tó fẹ́ sọ kẹ́bi ò lè sọ sọ́tọ́ káwé tó fẹ́ sọ sọ́tọ́ káwé lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ kẹ́bi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́bi sọ ooo oh, o mà ṣe é ọlọ́run jẹ́ kí wọ́n sọ fún ẹ èmi ò ní bẹ́ẹ̀ bí báyìí mo máa lọ ròyìn fún gbogbo ayé mi gbogbo ayé báyìí ni màá sọ fún. kọ́sí tó máa ṣe kọ́sí tó máa ṣe. Oh aláìlójú sì Oh my God! dàbí kò mọ̀ ọ́ mọ̀ ìgbẹ́ni kan ti dúró díẹ̀. ọ̀gbẹ́ni wa kẹ́mi from today tí jọ́kíjọ́ tí mo fọ ìbátú gbọ́ ibi ìṣẹ́bọ̀rọ̀ ẹ̀ nìyẹn and then my ra àdá tuntun fún ẹ tó ń kọ ẹsẹ̀ ẹ̀ báyìí jọ́kíjọ́ tó wá bẹ́ẹ̀ ṣagídí ẹsẹ̀ kéde àná ṣe é ṣé ò ya wèrè bó bá bì kó gbà ló ń ṣẹlẹ̀. ọ̀rọ̀ ṣe ó ṣe ń tẹ̀ lọ́bọ̀ jẹ̀kù náà a sì ló fẹ́ bẹ́ẹ̀ sí pé èmi àti ẹ̀ náà jọ mú pé wọ́n business We're ó dẹ̀ rówó kó kalẹ̀ mi ni mo kó kalẹ̀ káàsì tó dẹ̀ sọ fún bẹ́ẹ̀ pẹ́pẹ́sẹ́ o èmi àtọ̀hún náà pè èmi mo dẹ̀ kó kalẹ̀ ẹ òun èmi máa ma sponsor òun ẹni tí ó máa ti ní máa ma save òun mi ò dẹ̀ lè ṣe mọ́ nìyẹn simple dáwọ́lé rẹ̀ agbálágùn mi olùsí olórí burúkú onírùngbọ̀n mi tòbú kọ́kọ́ ó ṣe tó lóun ó bẹ bẹ́ẹ̀ yẹ wú yọkọ̀ wulẹ̀ bẹ́ẹ̀ lásán bí eku kọ́tà ni bí tálíkà bá ní nǹkan ó ṣẹlẹ̀ pẹ́pẹ́dẹ́gbẹ́dẹ́ ó ṣẹlẹ̀ pátápátá kó bì yóò bì gàrí yóò bì kókó tó bá mu náà ni olówó bá ní nǹkan ó ṣẹlẹ̀ ó yẹ kéèyàn ó dúró ni olówó ní ó ta kanopi tí ó pe àwọn èèyàn tí wọ́n máa mú nǹkan káàkiri olùsí olórí kúkú ibi ní ti tọrọ owó yóò fàánù bẹ̀ yí ni yóò rà sànà ibi ni ìgbàlẹ̀ ti fẹ́ gbàlẹ̀ nílé ẹ̀ ibi ọ̀dọ̀ gáàmì náà ní ti wá gbowó olórí ó dẹ̀ ìjọ́ tó bá ká dá yẹ ẹyìn wọ àbọ lẹ́yìn ọkọ ọ ní jèrè ìjẹ gbádùn ìgbẹ tí mo jẹ ò ní gbádùn oúnjẹ tó bá fẹ́ jẹ. manu ara rẹ ọ̀rẹ́ mi manu ara rẹ manu manu ara rẹ. Basiru. Mm ọ̀rọ̀ tó pé wọ́n bẹ̀ ìwọ ṣàlàyé wọ́n fẹ́ kọ́ fẹnu ara rẹ bẹ́ẹ̀ torí mi ò lè máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kankan báyìí ìgbé awíládé yìí o ṣẹ́rí àwa mẹ́ta là ń ṣọ̀rẹ́ ṣẹ́rí àwa mẹ́tẹ̀ẹ̀ta ìgbà tí yàdé aláàfẹ́ ṣoògùn owó nígbà tó dẹ̀ gbórí pé nǹkan ń gbé yìí kò dẹrùn èmi withdraw ṣẹ wá rí ọ̀rẹ́ mi tó jókòó yìí òun ṣe oògùn owó gbogbo ẹni tẹ́ jókòó orí oògùn owó lẹ jókòó léwu inú oògùn owó lẹ wà yóò tẹ́ ẹ̀ bá mọ̀ ìyàwó ẹ̀ tó kú kó tó di pé ó fẹ́ kélé tẹ́nu ẹ̀ ń jó bèbèbèbè tó lè mú wa ń tọrọ máa ń sọ fún o pé ẹ̀tọ́ mi ni mi ń gbà kì í ṣe pé mò ń ṣe kínní oògùn owó náà ṣe èyí tíyàwó tó lọ bó ṣe kú yẹn òun ló dowó tẹ́lẹ̀ wá jókòó títí olóhùn náà yìí ó dẹ̀ bẹ̀ mí keep short ni máa ń wá gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀mí mímọ́ fọwọ́ bà mí ó ní Bàṣírù lọ́ọ́tún ọ̀rọ̀ náà mo dẹ̀ dé wá sọ fún yín ẹ̀yin o àbúrò yín tó kú ó pa ó fi ṣoògùn owó ni. dákun mọ́ bínú o déètì ọjọ́ wo gan-an lọmọ ìkú. irú ìbéèrè wo lẹ ń béèrè lọ́wọ́ mi ẹ̀yin lẹ làbúrò èmi ṣé déètì yẹn fẹ́ máa sórí ni oore tí mo gbé alẹ́ kẹ́ máa sọ thank you fún mi. ǹjẹ́ o lè mú wa débi gan tí wọ́n sí ọmọbìnrin sí ṣẹ́rí béèrè tẹ́ ń béèrè tó bá yẹ kó mọ tí mo bí nínú ló lanu béèrè ìfọ̀sítágbà wọ six hundred. bẹ́ẹ̀ni náà. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ̀yin lẹ́lọ́mọ yín lẹ́mọ̀ gbà tẹ́ ẹ sí kí ni tèmi ń bẹ̀ mo ti tún nǹkan tó yẹ kí n tún fún yín pé apààyàn oògùn owó lójókòó yìí. lẹ́yìn kẹ́rẹ̀ gbé kẹ́ra tì mọ́lé òtítọ́ kò bẹ́ẹ̀ lọ. wò ó Basiru bí èèyàn bá pajá tó yẹ bọ̀gùn tí ọba fẹ́mi inú ajá òun jẹ́ olúwa rẹ̀ pajá jẹ́ ní kọ̀ọ̀bọ̀n kankan náà ògùn o ẹ bọ́sùn ọ̀rọ̀ yẹn náà gbọ́ yìí o àdúrà kan ṣoṣo ni mo kékeré bá mi tọrọ níwájú ọlọ́run ọba wípé àpòrọ̀ mọ́ ni tako ni kọ́lọ́n kó máa jẹ́ kó rìn débi gbèrègbèrè ibi tí yẹn bá wà nítorí ènìyàn tó ń pè ní àpòrọ̀ mọ́ ni tó tún tako ni òun ẹni tí mo fi sọ̀rọ̀ yìí bẹ́sì bẹ́sì ládùúrú ata àti pomi tó jẹ́ ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ní láìbọ̀ ẹ so ìdí àṣírí mi ló ń wá kiri láti tú ọlọ́run ò ní gbà fún ẹ nítorí irú yìí náà lèmi náà ṣe ṣe nǹkan tí mo ṣe gbogbo ẹbí jọsẹ gbà mí láyè èmi náà ní ẹlẹ́rìí kan tí mo fẹ́ kó jáde wá. gbé jáde kó sojú gbogbo wa ń bí. mọ́mí inú sì. yíyá lè mú. Jealous. I am not your fault ẹ eh, Basiru eh, eh, Basiru ẹ má sá Basiru. Basiru Basiru ìlọ lè ṣokòwò kí ló dé Basiru. kó o ṣe farabalẹ̀ ṣe ojú ẹ lórí ẹ jẹ́ kí gbogbo ẹ̀yìn tó kú náà kó bẹ́ẹ̀ jẹ. ibi tí mo wà ẹ wà. jókòó. ṣé gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ nítòótọ́ àwọn mẹ́ta ni ìṣí àtìyà ló mu lẹ́wù. wọ́n á wò pé la fẹ́ ṣe òun yìí náà ni o ló bẹ̀rẹ̀ sí ní gbé ló bẹ̀rẹ̀ sí ní gbà wípé bá a ṣe wà yìí ọjọ́ ti ń lọ lórí wa káà náà dọ́gbọ́n sọ̀rọ̀ ilé ayé ara wa bí ta bá rí àwọn ènìyàn tó jẹ́ pé a rí wọn lónìí kó tó tó oṣù mẹ́ta ta bá ti rí pé wọ́n ti ń gbé ọmọ tó ń gbá àwọn mọ́tò ńláńlá kiri wípé ojú lásán kọ́ àwọn náà wọ́gbọ́n dá sọ̀rọ̀ ara wọn ni pé káwọn náà jáde ìgbà tá a máa dọ́dọ̀ bàbá yìí gbogbo ọkàn mi ni pé kí bàbá yìí tàn fún wa ní nǹkan tá a máa lò tó jẹ́ pé iṣẹ́ tá à ń ṣe ó máa lọ síwájú èrò wọ́n máa yọ lọ́tún lọ́sì iṣẹ́ wa dẹ̀ máa lọ kò dúró bàbá yìí lóhùn ọmọ yẹn o the only thing tóun mọ̀ ni pé kóun sóògùn owó láyé òun ló dá òun lójú ah, mo bá wojú àwọn ọ̀rẹ́ mi mo bá ní kí ló wà nínú ẹ ká nígbà tí bàbá yìí máa fọ́ gbogbo ẹ̀ lójú lóògùn owó tóun mọ̀ ni pé àfi tá a bá lè fi ìyàwó wa sílẹ̀ kò tiẹ̀ kọ́kọ́ yé mi sí sílẹ̀ báwo ó ní tá a bá lè gbẹ̀mí ìyàwó wa la tó lè jẹ́yàn pàtàkì bí mi sí ẹ fara balẹ̀ ọdún mo fẹ́ bí yín ó bẹ́ tà kẹ́ ẹ dá mi lóhùn wọn ẹ jọ bàbá tẹ mú ọ wá o sẹ́ẹ̀bì ní ìpè kò sí wọn wà ní because ibi tó gbé wa lọ yìí ọlọ́run máa jà ká pẹ́lẹ́ wọn o ẹ̀yin náà wo yanu sí tó jẹ́ pé mi ò ní sẹ́mi ò lábọ̀ láàárọ̀ báyìí o ti gbégbá pé ọ̀tà kó tó dìrọ̀lẹ́ owó ti dé amú ata agẹ̀sìn lẹ́nu kí n tó wá kí n tó kọ̀ ọ̀bẹ bọ̀ lọ́rùn àbí kí lẹ́yìn ṣe nípa ti bàbá yìí kì í ṣe four one nine wọ́n dá mi lójú ju ọ̀sẹ̀ lọ tiwa ìyàwó wa tó láàmú wa níyàwó bá a bá fi lé àáfẹ́ mi ọ̀dájú ló bówó ìtìjú ló bí gbèsè pàlẹ́ bí wọn bá níyàwó mi kì í tún mú yàn méjì sí màá rí. ẹ ẹ ẹ láì dé àkọ́ kẹ́rí tí owó yẹn bá dé ń sìn sọ fáwọn tó yẹ pé wọ́n ti pé ìyà ń jẹ wá olórí wo la lè lọ kọ́kọ́ lọ bu taba bu gaba yẹn gan ló máa polówó wa pé tó àwọn boys kan ti dé o má dé bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn wàláì bàṣírù ti ní manama ó dá lójú ah ṣé ó dẹ̀ bílí ipò wa òkè sá à ń àti ìdọ́yọ̀ ìwọ sọ pé ẹ ẹja wọlé ká lọ bá láàfin lọ́wọ́ sọ ọ̀rọ̀ yẹn ló kù sí ok gbogbo o fẹ́ náwó o fẹ́ ṣe bí ọmọ olónìí ojú tọ́ owó dà o kó jáde. lórí ọ̀rọ̀ ìyàwó àti tí wọ́n ń béèrè ìwọ ní ọpọlọ ìwọ ọmọ bọ́ ṣe ń gbọ́rọ̀ kan ọ̀rọ̀ tẹ̀ ń sọ ṣẹ̀ṣẹ̀ ń wọ̀ Ah, èmi ló wá dé tẹsẹ̀ ìlú èmi di tẹ́bìlì ah, ah, nígbà mo bí fálẹ́rì tí mo gbé fàjẹlẹ̀ ń ṣe ju yín ẹ wá wá ta ìwá ẹ wá gọ sẹ́yìn kù mí títúlà péjọrò àpéjọrò tẹ́tọ̀ bàbá báyẹn débì báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni yìí ń béèrè pé ṣé ẹ mọṣẹ́ lóòótọ́ pé tó bá jẹ́ pé tá a bá lò ìyàwó wa confam ṣó máa lọ bẹ́ẹ̀ ẹni ní ó dàbí májíkì ni kó dájú àwọn nǹkan tá à ń fà nìyẹn. kò ṣe mo dúpẹ́ ọ̀wọ́yọ̀wọ̀yọ̀ ká ní ìṣe pé mo bírú yín lọ́mọ ni àìmọye mélòó mélòó yín tí mo ti sọ̀dọ̀ lówó nílùú yín tẹ́ wá yìí gan lórílẹ̀‐èdè tẹ́ wá yìí àìmọye tó jẹ́ pé mo bá tẹ́ ń dùn ọlọ́run fọ̀run kẹ́ wọ́n bí ẹ wà mko ẹ ṣàmọ̀ Abíọ́lá èmi mo bá tẹ́ ń dùn olówó òdùrú ọmọ ajífẹ́ gbèsèré èmi mo bá tẹ́ ń dùn ẹ lọ́ọ́ rẹ̀ ń wo owó wọn owó wọn wọn lówó ju kárúnà lọ bẹ́ẹ̀ náà bá kí n mọ ní ẹ mú wá nǹkan tẹ́ńtẹ́ nǹkan ètùtù kẹ́ mú ìyàwó yín wá ẹ wá ń gbàgbé ẹ ń gbàgbọ́ òdì. ẹ ẹ dadi ẹ jọ̀ọ́ má bínú o sẹ́ẹ̀bẹ̀ sẹ́ ń wò mí bàbá alágídí yàn mí o bí ilẹ̀ tó ń gbọ́ mi ò tún gbà. ọba mi wájú. ṣùgbọ́n agídí mi ó máa ń ní kókó bíi ti máa ń lò sí ẹyọ kan tí mo fẹ́ bí kẹ̀dẹ̀ dá mi lóhùn ìyàwó wa tẹ́ ẹ ní ká lọ mú wa ká mọ̀ bẹ̀ ká yìn lọ́rùn ká dẹ̀ pa ṣé ẹjọ́ torí ọlọ́run tá a bá mú wa ká dẹ̀ pọ̀ bẹ̀ bí lọ́rùn ṣé lẹ́yìn ìgbà yẹn òwò ajáde. fúnra yín mí nìkan ẹ̀pọ́n fúnra yín o bẹ́ẹ̀ bá lọ kọ bẹ́ẹ̀ bọ̀ra ìyàwó yín lọ́rùn ẹ kàn pa ọkú gífà lásán ni irúnmọlẹ̀ ni ọ ní ọ̀sán rẹ̀ fúnra wọn irúnmọlẹ̀ ni ọ pàǹpáṣá o. ẹ bàbá ẹ jọ nítorí Ọlọ́run ṣé èèyàn kan nínú wa kò lè lu ìyàwó ẹ tó bá dẹ̀ ti lówó káà mẹ́ẹ̀ta ká máa jọ ná ìwọ́lẹ̀. ọmọ Yorùbá ni ọmọ ọgbọ́n o ó bébé kò bébé ọgbọ́n náà làákàǹkà tí àmọ́ sọ wá rí ìyàwó ẹni tá a bá lò òun nìkan náà ni ó lówó láàrin yín ẹ̀yin yòókù ẹ̀ di sùmẹ́kà fún ni ẹ̀ máa bá nù bàtà ni o ẹ̀ já lóyàwó ẹnìkan tó bá ti mọ̀ pé kádàrá òun fẹ́ lówó ẹ̀yin yòókù ẹ̀ máa fi ìyàwó yín ya fọ́tò náà lé kódà àwọn àmì ìtọ́jú pé ìyàwó méjì ni mo ní mo ń wá ká lò owó tí wọ́n ní òlóhùn kàbìlì tàbí ẹlẹ́yọ kọ̀ọ̀kan ẹ gbọ́ tí ẹ rí gbogbo nǹkan ètùtù tí mo ní ẹ kó wá bẹ́ẹ̀ bá ti kó wá bá a bá wá ṣáàyàn rẹ̀ àtìyàwó yín ti yanjú gbogbo ìtàn bí ọ̀bá wá jẹ́ ẹkú ajá lọ́bọ̀ fún wa. ẹ wá ní tẹ bá ṣe tí ò bá jẹ ká pa ajá lọ́bọ̀. ẹ̀mí ẹ̀kọ́ ajá lọ́bọ̀ fún mi. lẹ́yìn ìgbà tá a ti pa ìyàwó ajá lọ́bọ̀ ò ní ìyàwó. ẹ̀kọ́ lọ mẹ́mọ́ ẹ lọ́ máa lè ní. ẹ̀kọ́ tẹ̀mí fẹ́ gbọ́ ni mo ti gbọ́. ẹ má ẹ má ẹ má máa dáyè sí méjì mọ́. bàbá ló ti yá ọjà náà ni bàbá ti yé gbọ́ yọrẹ́ ni. àyàwó ọmọ ìjà mélòó mélòó àwọn tí mo ti sọ bàbá Bíọ́lá. ìyá Bíọ́lá. ṣé ìròyìn náà yẹ ṣe? gbogbo oúnjẹ síwájú yín látàárọ̀ ẹ̀ jẹ́ bàbá Bíọ́lá. èmi kọ́ kájọ tọwọ́ bọ̀wọ́. tọwọ́ bọ̀wọ́ bá wù ú. mo ti sọ fún yín tẹ̀ rí mi ẹ̀yẹn ṣàjẹun. mo pé ilẹ̀ máa ń jáde tẹ máa ń ṣe wàhálà torí tèmi náà ni. bàbá Bíọ́lá ẹ̀yin náà dẹ̀ mọ̀ kọ̀ǹdíṣọ̀n mi ṣé fẹ́ kí n máa ronú dàbí ọmọ mo dẹ̀ mọ nǹkan rẹ̀. mo mọ̀ ọ́. ṣèbí lọ́rọ̀ àìríjà rẹ̀ mọ̀ ọ́. àwọn àgbà bọ̀ wọ́n ní bórí bá pẹ́ nílé àjọ. bí ìwé ní ẹlẹ́ni má tó di ọjọ́ ìfẹ́. kẹ́fẹ́ kí mi náà máa rí ọmọ mi. ìyá ìwọ náà múra sí ìyá yẹn. gbogbo ìgbìyànjú yìí ni bó bá pẹ́ bó bá yá ọlọ́run ṣe yóò dà yóò dà máa jẹ lágbára ọlọ́run gbogbo èròǹgbà wa wọn àmúlò bí àṣẹ gbogbo ń tá a rún lọ́kàn pa fẹ́ ṣe ní dáadáa ọlọ́run àmúwọlé àṣẹ. láyé kò ló lọ ó gbà pé ìṣe lè dé ẹ̀ ó kàn rí ìgbésí ayé wa lóúnjẹ mẹ́ta nígbà sẹ́yìn yìí àwọn náà ti ń jayé tó lówó oúnjẹ nìyẹn torí ìjókòó dá wà ìṣọ̀kànbalẹ̀ ìjókòó yẹn àdúrà kan ni wọ́n fẹ́ kà á gbà lórí wa kó má jà sófo. bàá mi máa ń pòwe pé owó ẹni ayé yẹ lọ nílẹ̀ bẹ́ẹ̀ ni ìjọ àṣẹ mi láàánú èmi àti ìyàwó mi lálẹ́ àná àwọn agbóúnjẹ sí wa wà lẹ́nu bó mo bá bu díẹ̀ á bu díẹ̀ máa ń mo bá bu ẹ́ ọlọ́run kékeré. èyí ṣe ti àná àrùn ẹ̀dá ìrọ̀. kí ló máa ń sọ̀rọ̀ bọ́ yìí àbí máa ní láti máa sọ sọ́ọ̀lù lè dàgbà tó dànù báyìí náà. ṣe rí kọ́sítọ́mà gàrí ìdarí olóyin ni gàrí ìjẹ̀bú ni gàrí wo ni gàrí olóyin gbogbo ẹ̀ náà rèé gàrí òun náà dà yá wo gàrí tẹ̀ ń pariwo náà. ló pàkúta báyìí. àyà ọkọ mi ó má bà mí lọ́jà jẹ́. gàrí tẹ̀ ń pariwo kó kó kan kò kán rárá nígbà wọn gàrí náà rí báyìí. rọra bù ọ gàrí tí wọ́n lọ́jà. gàrí wo ni wọ́n àǹtí gàrí kalabalẹ̀ sáà padà sọ pé gàrí ìjẹ̀bú ìjẹ̀bú ló kù ọmọ gbogbo ẹ̀ ló pọ̀ pupa báyìí ilé ìrìn ìjìnlẹ̀ kò kan tó àmọ́ náà mi ò mú kò bá nígbà tuntun ó yẹ tàtẹ́ gbòòrò nígbà kan ó ní bàbá yín fi yọ. ẹ fi sí tí mi bá fura mi ẹ ní sí ìgbọ́dọ̀ kan. ẹ dákun má bẹ̀rù ìgbà ilé wọn lọ́jà ẹ má bẹ̀rù ẹ tó lówó inú náà. wàásù ìjọba ló ti di wàásù ebi forty five naira sọ pé ń tà á. ṣe wàásù ni àwọn ẹ̀ṣẹ̀ tó kún ní. ẹ fún ẹ ṣáà ṣe pẹ̀lú gbẹ̀mí àwọn èèyàn kì í fẹ́ràn bóyá pé gàrí ti ń wọlé ah, bàbá kọ́ mi. báwo ṣe wà pa ọkọ ẹ̀ ń kọ́. bàbá mi láti jíjáde láti bàjẹ́. ooo kí ló ṣe fóònù ẹ ẹ mo pè pè pè pè kò lọ mo lọ sí business center méjì mo ṣáná sí fóònù ẹ kò lọ. àti bí ìjẹta aago wọn ò ogun òdílé nílé yìí. ọba ọkọ mi ṣe kò sí. kò sí kò sí ọkọ ẹ mo bá sọ̀rọ̀ lálẹ́ àná padà fún ara ẹ̀ náà dẹ̀ ló ṣèlérí àwọn ọmọ ẹ̀ nílé lọ́dọ̀ mi àti ìyàwó wa oúnjẹ iye àwọn ìjẹun èmi náà oye kí n dẹ̀ wá gba nǹkan lọ́wọ́ ẹ̀ tá a máa fi láńjẹ ní ìgbà yìí. lè wá dẹ́rù bà tó tó yẹn ṣó lè pè é mọ bẹ́ẹ̀ ṣe ṣe pàtàkì lọ́wọ́ mi sí orí ọkọ mi lè jẹ́ anything tí ẹ bá ní ẹni máa bọ̀ lọ́dọ̀ owó tó níye àbùkù kan. a máa di gbogbo gbà àìṣe wàá gba gàrí bí ìjẹta ni. ẹ kì í ṣe ìrànlọ́wọ́ bí èlò lọ ní ìdúgbò yìí.

ọlọ́run aṣọ tó ti bá ní báyìí báyìí lànà máa rí màmá wa tọrọ gbogbo ìgbà ni kí èèyàn ṣọ́ra àdúrà ọlọ́run aṣọ òkè mi náà. ọlọ́run tètè kí ni àtọkọ mi kẹ́ pẹ́ kẹ́ rìn pẹ́ kájọ kọ́ mọ olùkọ́ ẹ̀ ṣe ebi nǹkan wọn lé àmì ẹ bá mi kíyàwó mi máa jíṣẹ́ ó ẹ pẹ̀lú. ẹ jọ lọ sọ alájà alájà àgbàlagbà láàrin àwọn àjọyọ̀ tí ò tí ò tí ò dànù wọn á ti máa mọ́jú òkè nínú làákàyè wọn ò gbọ́n ara ọ̀hún aná ń gbé lára ọ̀hún eégún ni kò sáré. ìyàwó mi ìyàwó mi gbé kiri ilẹ̀ gbé ilẹ̀ àmọ́ ìlọ́gbọ́n ní orin tó ń ṣe ìṣẹ́. torí gbogbo tí n bá wá sọ fún ẹlẹ́ ní ọlọ́run ọlọ́run búra pàtẹ́ nọ́mbà kan wà lọ́wọ́ mi tí mo fẹ́ já ẹ sí tí n bá lè já ẹ sí nọ́mbà yìí nọ́mbà yìí gbọ́dọ̀ lọ. èmi ọkọ ẹ àtọ̀rẹ́ kan àfẹ́ṣe obìnrin. ọgbọ́n owó ọkọ mi ẹ wá ṣé ẹ̀mọ̀ kan tẹ̀ ń sọ ṣá ọgbọ́n owó. nọ́mbà tí mo ju èyí nígbà tí mo má sọ pé èèyàn o nígbà tá a máa gbé fájọ lẹ̀ pa àwọn ìyàwó wa àwa mẹ́tẹ̀ẹ̀ta lè fa ni ká fi. orí ìyá mi mo ti dáràn. o ò tí ì dá nǹkan kan. yé mo gbé orí ìyá mi. ṣùwárí ọkọ ẹ bí ò ṣe ní rí ẹ lò rèé tó bá di ọ̀la tágo mọ́kànlá bá ti kọjá díẹ̀ àròkọ rẹ ó máa gbé kẹ́lẹ́kẹ́lẹ́ mu ìyẹn rí ni yá yá ó máa jáde wàá ti ṣe bí kò sùn náà táyì bá gbà wá máa rọrùn ọkọ ẹ ayọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí á kú lẹ́gbẹ̀ẹ́ àbí after ló máa kú ló máa jáde tó bá jáde á padà dé láago méjìlá gbì tó bá fi lè bẹ́ẹ̀ ń ọmọ ó dọṣẹ́ nìyẹn má bàbá ẹ̀ àṣírí tó wá wà ń ni ìfà mọ̀ nílá láṣẹ ló ṣe jẹ́ kí n gbọ́ pé òkú lọ sọ fún ìfúnpá làwọn ọdún ìrora kẹ́lẹ́ lọ fún òde gbọ́dọ̀ fọ́pọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ mo ti dárò. o tí ì dá dìde dìde dìde ẹ ẹ fi hàn ní pé tìlẹ́bẹ̀ wọn lè gbọdọ̀ jẹ́ kó mọ̀ tí o bá ti gba fún wákàtí kan nọ́mbà dání ẹni tó lè sọ fún òní rántí. ẹlẹ́ǹkejì ọkọ ẹ̀ ò gbọdọ̀ mọ̀ tó bá tún mọ̀ nọ́mbà mi rẹ̀ ọ́ jápọ̀ tí ìgbà ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn. ẹni fẹ́ gbẹgbà. o lè gbígbà mo ṣe tó bá wò tó gbà àdúgbò náà fún mi nípa. mo ti gbọ́ bàbá kan ní àṣé mo sunkún ní. níbo àṣọ ilé bí mo fún fọ́ọ̀mù ìjọba ọ̀pá yìí máa fẹ́ ṣe ẹlẹ́ṣà bí a yóò fi wá sí ọ̀pẹ́ ìyàwó mi. Ah, bàbá ọkọ ẹ máa kú jọ mẹ́ta ah, a máa rí yìn ṣé kò sí pẹ̀lẹ́ báwo ni. jọ́kọ̀ mi lẹ wá wá tó bá jọ́kọ̀ mi lẹ wá wá ẹ̀ bá ń lè torí mo mọ̀ pé tówó ọ̀bà gbé yín wá oúnjẹ atúngbé débi aṣọ náà ò dé gbẹ. ájò tiẹ̀ náà ni mò ń ṣe. ẹ ṣáájú ara yín ta ń ṣáájú ẹ̀ ẹ ṣáájú ara yín kótókótó yín ti pọ̀ ẹ̀ níṣẹ́ ni àfikẹ́ máa ṣe tsótsótsótsó káàkiri àdúgbò kẹ́ máa ṣe rádaràdà káàkiri ẹ̀ níṣẹ́ ni. ẹ ẹ kì í ọkọ ẹrú wa pè mí ló fàṣẹ sí mi lọ́wọ́ pé àìsàn kan ń ṣe ẹ́ nínú ara wọ́n á pé nọ́mbà wo la lè fi gbá àìsàn yẹn tábà ní ká fi tàwọn olóyìnbó gbà nǹkan lè má mú wọn àwọn ká lọ traditional way ìyẹn ni mo ní kí wọ́n abẹ́ sọ mo ti ń pariwo ìmọ̀ pé nǹkan tó ṣe nǹkan àṣírí táwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ ni. sọ ẹ mà pé nǹkan àṣírí ni làwọn èèyàn márùn-ún ti wá kí mi inú ilé mi tó lè sọ fún mi pé ìyìnlẹ̀ sọ fáwọn. èmi. ẹ wọ́n lè ìyìnlẹ̀ sọ fáwọn. lórí burúkú làwọn èèyàn olórí burúkú làwọn èèyàn àwọn méjèèjì tí mo sọ fún báyìí wọ́n believe pé àwọn olùdíje ẹni wọ́n máa bò top secret nǹkan tó. ẹ gbà mí tó èèyàn méje lẹ sọ fún márùn gbọ́ ìwà sọ fún mi nínú ilé ní àjẹpẹ́ mi ìsì gbọ́n kankan. ẹ ṣe fẹ́ ya olórí burúkú èèyàn báyìí ṣe báwọn èèyàn máa ń rojọ́ tó máa fi ń gbowó ni èyí ṣe wá ń rojọ́ rádaràdà káàkiri àdúgbò báyìí. ìyàwó mi ò wọ́ mi tó èrí olórí burúkú làwọn èèyàn èèyàn méje mi which means ẹni tí mo sọ fún sin gangangangangan láti lọ gba nọ́mbà yẹn kó dà rẹ torí tí n bá gbà wọlé gbogbo yẹn máa tún wá kí náà kí wọn dẹ máa ṣírí kó dákẹ́. oríba akọ arógún sọmọ lẹ́rìn oríba fèsínà kànàkà bá máa jà oríba fèsínà kànà sọmọ pa ẹ máa wí tẹ̀lé mi báyìí ayé o ayé o ayé dákẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ayé lọ́kọ́ ẹgbẹ́ ti ayédákẹ́kẹ́kẹ́ ayọ̀lọ́kànlẹ̀ kése. ayédákẹ́kẹ́kẹ́ ayédákẹ́kẹ́kẹ́ kése. ayédákẹ́kẹ́kẹ́ ayédákẹ́kẹ́ kése. adífá fún dúdú mèremère tí sáwó olùgbẹ̀jọ. adífá fún dúdú mèremère tí sáwó olùgbẹ̀jọ. lónìí lọ́la mi kò ní dọ̀la. èmi lọ́la mi kò ní dọ̀la. ẹni bá ní mọ́ ni. ẹni bá ní mọ́ ni. yóò dàpọ̀ yóò dàpọ̀ àwọn. ẹni bá ní mọ́ ni. ẹni bá ní mọ́ ni. odò ó gbẹ lọ. odò ó gbẹ lọ. ìlàkùnrin kì í lọ sọ́kọ̀ àìmọ́ ẹ̀rì tí ń ṣe. boríbà boríbà akádúdú sọmọ nírin boríbà fèsínà kànàkàn bámajà boríbà fèsínà kànàkàn sọmọpá ẹ ti jọ ẹ ti jọ ọkọ báyìí bàbá débi iṣẹ́ ṣe là á ṣe àti ṣe gbogbo ìṣòro ọ̀tọ̀ báyìí ẹ bá ti wá délé ìbú kálukú ló ìyàwó ló ti wà ní. kódà mi ò jáde. ẹ bá ti délé kẹ ẹ tó wọnú yàrá kẹ ẹ tó lọ bá a ẹ pa adìẹ iṣẹ́ nù ọ̀nà tẹ́jẹ̀ rẹ̀ bá ti wà lẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́wà dá kọjá ilẹ̀ bá lọ́nù yàrá lẹ́nu ìbáyàwó yín láṣepọ̀ pé ẹ bá ti bá a láṣepọ̀ <laughs> owó dé kẹ́ ẹ máa yan àmọ̀ránú ọlá àmọ́ èèwọ̀ rẹ̀ ni pé bíyàwó yín ọ̀bà sínú ilé ẹ̀ gbọ́dọ̀ pàdé èyí orí rẹ̀ orí àwọn adìẹ gan làwọn agbẹ́rú ti ń náà ti ń gbẹ bọ́ ẹ bó wà láti wá sí kẹ̀kẹ́ta yín. ẹ ẹ fi wẹ́lẹ̀ wò èyí náà lè fọ́ ẹ ní orí ìlú òwérò ẹni tó bá fẹ́ sórí rẹ̀ ó gbọ́dọ̀ sáré kàlà ó máa sáré tọ́ ẹni bí ẹni tí wọ́n bá ti máa lọ́wọ́ ọkùnrin lọ́dọ̀ ẹ̀sùn tún sọ fún wa pé ẹni tí ò bá ṣe ó lè máa ṣe irú ẹgbẹ́ gbogbo wa bá dé ló ṣàkálẹ̀ ó kéé pa. mọ́nú ara rẹ ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ ènìyàn dákun tẹ́tí ṣe déédéé ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ àfinúwé wọn kì í máa ń dájọ́. wọn kì í dájọ́. nítorí wọn máa ń jẹ́wọ́. bó bá ń jó lọ ọ̀rẹ́ mi dákun wẹ̀yìn wò. wẹ̀yìn wò torí wọn lè padà sẹ́yìn. wọ́n máa ń padà ní. mọ́nú ara rẹ ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ. dákun. mọ́nú ara rẹ ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ. ẹnu ló ṣe déédéé ọkà kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọ́nú ara èdè yìí mi mọ́nú ara rẹ. mọ́nú mọ́nú ara ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ. mo bẹ̀ ọ́ o. mi mọ́nú ara rẹ. ènìyàn dákun tẹ́tí. ẹnu ṣe déédéé ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ. àfi inú wẹ́nu wọn kì í máa ń dájọ́. ṣe déédéé ṣe déédéé. ṣe déédéé ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ̀. mọ́nú mọ́nú o. mọ́nú ara rẹ̀ ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ̀. ènìyàn dákun tẹ́tí. ẹnu kò ṣe déédéé ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi máa ń dájọ́. wọn kì í sí. wọ́n máa ń gbàdá ní. mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ. dákun. mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ. ẹnu ló ń ṣe déédéé ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọnú ara rẹ. padà ní mọ́nú ààrẹ ọ̀rẹ́ mi. ṣé pé gbogbo ìyà tí mo bá Rasaki jẹ ah! ikú ló wá tọ́ sí mi láti pé kí Rasaki kò fẹ́ fi mí ṣòro hmm. àṣé òótọ́ lòwe àwọn àgbà wípé tí obìnrin bá bọ́kùnrin jìṣẹ́ jìyà ọmọ ẹ̀kọ́ má bẹ̀rẹ̀ ah! á orí ẹlẹ́dàá ṣe ọpẹ́lọpẹ́ ọkùn bàásì tó tú àṣírí Rasaki fún mi á ah! eh? hmm. orí ẹlẹ́dàá mi rẹ ẹnu ló ṣe déédéé ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi máa tó dáadáa jọ̀wọ́ dákun ẹnu ló ṣe déédéé ọkàn kì ṣe déédéé ọ̀rẹ́ mi máa ara rẹ mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ mo bẹ̀ ọ́ o mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ ènìyàn dákun tẹ́tí ẹnu ló ṣe déédéé ọkàn kì ṣe déédéé ọ̀rẹ́ mi mọnú ara rẹ tinúwénú wọn kì máa ń dájọ́. wọn kì í tọ́jú ọ́. máa ń jẹ́wọ́ bó bá ń jùlọ ọ̀rẹ́ mi dákun wẹ̀yìn wò torí wọ́n lè padà sí i. wọ́n máa ń padà ní. mọ́nú ara rẹ ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ. dákun mọ́nú ara rẹ ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ. ẹnu ló ṣe déédéé ọkà kì í ṣe déédéé ọ̀rẹ́ o. ṣe déédéé ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọnú ara rẹ. mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ. mo bẹ̀ ọ́ o. mọnú ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọnú ṣe déédéé ṣe déédéé ọ̀rẹ́ mi padà ní. mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ. dákun mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ. ẹni ló ṣe déédéé ọkà kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọnú ara rẹ. mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ. ẹ̀wọ́n ẹ̀ máa rántí rẹ̀. mọnú ara rẹ ọ̀rẹ́ mi mọnú ara rẹ. tó funfun jáde máa rántí. ọkà kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọnú ara rẹ.

wẹ̀yìn wò torí wọ́n lè padà sẹ́yìn. wọ́n máa ń padà ní. mọ̀nú ara rẹ ọ̀rẹ́ mi mọ̀nú ara rẹ. dákun. mọ̀nú ara rẹ ọ̀rẹ́ mi mọ̀nú ara rẹ. ẹnu ló ń ṣe déédéé ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọ̀nú ara rẹ. mọ̀nú ara rẹ ọ̀rẹ́ mi mọ̀nú ara rẹ. Shake it. mo bẹ̀ ọ́ mọ́nú ara rẹ̀ ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ̀ ènìyàn dáhùn dá ti ṣe déédéé ọkàn kì í ṣe déédéé ọ̀rẹ́ mi mọ́nú ara rẹ̀ àti inú ẹnu wọn kì máa ń dájọ́ wọn kì í tọ́jú. ẹ bó ni wọn kì í ṣe àwọn ni àwọn tó ń dọdọ ṣáájú ọjọ́ sí èsì ẹ̀tọ́. ẹ̀yin náà ni mo wá rí òun lórí ẹbí. ẹ sí ò le. nítorí àìsàn tó ń ṣe mí náà ni ṣé bẹ́ẹ̀ ṣe máa máa wo mí ìran ni tí igi tútù máa máa tọ́jú igi gbígbẹ wọ́ ẹ olórí ẹbí. ọlọ́mọdé àdúgbò. mo jí mo jí. tí n bá ní kí n mọ wọ́ràn pẹ̀lú àtọ̀ tó ń sí ọ̀yìn ẹlẹ́dàá bá rẹ̀ gán lè dá fún mi ṣùgbọ́n tí ọba ti sówó lọ́wọ́ èèyàn báyìí kò sí tẹ̀lé sí bọ̀sùn ọkọ ẹ gangan tọ́jọ́ kan fún ọ tí pawó gangan ló gán kú lórí àtọ̀ tó ń sí ọ̀yìn. olórí ẹbí tẹ̀lé máa wò ó kọ̀sọ́ ò sí bí ẹlẹ́dàá ẹ̀ wà ní ọ bọ̀sùn gbìyànjú o kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀yìn bọ̀sùn gbìyànjú. ẹ ẹ ètí mi wá fẹ́ sọ fún ọ ní ìsinmi pé èmi tí wọn náà ń wó yìí sìn nígbà kan iṣẹ́ wa ti dáa iṣẹ́ tó ń wó yìí ọ̀dà mọ́ rárá iṣẹ́ tẹ́lẹ̀ ta láǹṣe yìí yà kàn jókòó lásán sọ́ọ̀lá kàn jókòó lásán ni àwọn tó ń kó tòkùn ọlé òjì àtàmà nígbà kan bíi ọdún mẹ́rin márùn sẹ́yìn orí kébìnrin ti sí aago aago làtí mo sì báyìí nísìn ìṣe ni ẹ tún bínú mi wá lọ kó fóònù wá fóònù onítọ́sí láìtì oní rédíò ọlá aago ìdí èyí àwa gan ò rí nǹkan kan ṣe mọ́ ṣùgbọ́n mi ò lè wọ́n ràn èmi nǹkan tó ń wé látàárọ̀ nǹkan lórí nǹkan tí tó kù tí mò ń àgbọ̀ fẹ́ rí ẹ̀ ń bẹ́. tọ́ èyí tí mo á lè ṣe fún ọ báyìí ni pé jẹ́ kí n pe mọ̀lẹ́bí jọ ká dáwó ká rìn lọ lára yóò sì fi yá. a rò pé yẹn lè ṣiṣẹ́ owó tá à ń sọ yìí ó máa pọ̀. gbogbo oní mílíọ̀nù ni ah, ah, téèyàn mẹ́jọ bá dáwó mo ní fifty thousand mo ní forty mo ní twenty lóòótọ́ tẹ́lọ̀ lèmi ó ṣeé ṣe pé five thousand lágbára mi ọ̀kan láti fi ilẹ̀ nítorí wọ́n wà lọ́ọ́ fi ṣèṣá lè mọ tamasi ní mọ́sí ìfúnná nínú rẹ̀ olùkọ́ ní jáwù àwọn ẹgbẹ́ wọn rárun fún máa gbogbo àwọn yàrá fún masínì fífi mi ò ṣiṣẹ́ iná mélòó la fi ń lọ sọ stove tóun ló ń ṣe gbogbo òwe ò sí déédéé stove lè fi ń lọ sọ iná ló ti ẹ̀jọ́ mi mo lọ gbé ayọ̀ lórí stove ìjọba àṣàṣọ tí mo fẹ́ lọ́gbọ̀n ti gbàgbé gbogbo ilé báyìí dúdú mi kì í ṣe wà lẹ́yìn báyìí òsì. nídìí èyí ò ní bínú sọ́dọ̀ mi yí ọ ǹjẹ́ ní o ti ń ṣe àyẹ̀wò ọmọ tán lè máa ṣe lóṣù mẹ́ta mẹ́ta báyìí. olórí ẹbí kẹ máa wò bí ìṣàyẹ̀wò yẹn rí o ìsìn tó wá di pé ó ń ṣe mí lèmi náà má pé ó dá káwọn obìnrin ká máa ṣàyẹ̀wò. ọyẹ kẹlẹ máa kọ ẹni tó kù lọ́gbọ́n nígbà yìí obìnrin máa ń lagiri ẹ máa gbọ́ kanu rédíò pé ẹ máa ṣàyẹ̀wò ọmọ yín lóṣù mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta o ẹ pẹ́ ẹ ṣe ajá tó ń wọ̀hún ajá lásán lásán ọmọ sixteen lajá ní mẹ́rìndínlógún lọ́yìn ajá ajá ọ̀ka kọ̀ọ̀ka ẹ̀sán yìí bọ́dẹ̀ àwọn ọmọ ọmọ àwọn mẹ́tò máa mú báyìí kakó sájárì ẹ bá ti wá sí gàgàgà tẹ́ ẹ tọ́jú ẹ báyìí tẹ́ ká sọ báyìí sí ẹ tọ́jú ẹ náà nù. èmi ò fún tọ́lọ́ tọ́lọ́ bá pé kémi ò lágbára báyìí mo lè fún ọ. ẹ ẹ mo jí owó tó ń wo yìí wá àwọn aṣọ ẹlẹgbẹ́ tí mo àti táfẹ́ lọ́ra tó gbé ẹ ọrùn ọrùn òní pọ́pọ̀ ìgbà náà lọ ọlọ́run ń bàṣírí àwa náà kí là ń ṣe kí là ń ta náà rí wàá gbà méjì wọn má sòkún mọ kí ni nǹkan lẹ́kún tọ́pọ̀ tí n bá rówó fọ́n kọ́ tí n bá fọ́n tó fẹ́ parẹ́ ẹni kí ni wọ́n parẹ́ sí. Olha ti wá ẹ tipẹ́ àdàfọ̀ ìgbà tí ìkẹta wa kú tó yọ kó wá ẹ ìjọ apá ìkẹta sí ojú ẹ kí ló tún ṣàlùfà ó ti lọ. ìjọ ìjọ ìjọ mi ọ̀rẹ́ mi tó dúró gbogbo ìyẹn àti ọ̀rẹ́ mi àsìkò tí mo wà ẹ ẹni tí tó bá gbé àbẹ̀wò láti ìdẹ̀sí láti ẹjọ́ oyè ẹ̀sùn orí ẹ̀ pé èmi náà wá ṣèbúra fún ẹ̀yìn òde mi ìlú sọ fẹ́ lọ lọ́ọ̀kan tí bá ṣàtì ń béèrè wọ́n máa tọ́jú ẹnu rẹ̀ owó ọ̀rẹ́ jẹ́ kí n sọ gbogbo àwọn ayé tájọ ń jẹ tẹ́lẹ̀ gbogbo àwọn àròyé tájọ ń sọ tẹ́lẹ̀ ìyẹn ti kọjá lọ àsìkò tá a wà yìí nínú ìbá ni kó fi kíni kó bù fọ́ rẹ̀ gbẹ nǹkan tó yìí fẹ́ fàyọ ni pé nǹkan kí nǹkan tó bá ní àfẹ́ ilé ìgbìmọ̀ ìwọlé ìgbìmọ̀ ìgbìmọ̀ lọ́wọ́ ó tán hmm wá fún mi ní sáàpù tó mọ̀ àti sanni máa ń fi kú máa ní kí ti tẹ̀ lọ. adìẹ ẹjọ́ náà lọ́hùn wọn ni ká mú lọ sílé ká lọ pa kákọ́ dá ẹ̀jẹ̀ ẹ̀ kọjá ká tó gorí ìyàwó wa èmi ò bá wọn dán wo sẹ́rí bó ṣe ń wò òun náà tàn wá síwájú ní okòsé o apago ẹ̀sì àrímọ́ adìẹ ọ̀hún mo kò jù sẹ́gbẹ́ kan rẹ̀ iyì tó wá ṣe tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta wa lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti ṣe kò lu ọ̀sẹ̀ kan láyé ibẹ̀ ni mo sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àsọlọ́run fẹ́ yọ mí ní ewu ló ń jẹ́ kí ìtẹ̀lérò ọkàn mi ṣe wá gbọ́ ìyàwó mi tó jókòó yìí tó lè mi ṣògùn owó pé gbogbo owó tí mo ní lónìí ìyàwó mi ni mo pa tí mo fi ṣògùn owó kò sí nǹkan kan tó ṣe ìyàwó mi o kò pẹ́ kò jìnnà tí mi ò ṣògùn yìí tí mo gbà fọlọ́run tí mo bẹ̀rẹ̀ àdúrà gidigidi iṣẹ́ tí mo ti rò wípé kò lè jẹ́sẹ́ fún mi mọ́ tí mo ti kà fún òkú iṣẹ́ bí contract bíi mẹ́ta ṣe wọlé léraléra yẹn ó tán bí owó ìṣe dé nìyẹn wọ́n á wò ó pé àìsàn kan wà tó ń báyàwó mi jà tá a mọ̀ sí kánsà owó ti dé gbogbo ibi tí mo gbé lọ wọ́n ní wọn lè rí ti àfi tí n bá fly out wọ́n á wò ó pé kí láǹfààní owó tí mo ní bí mi yé ìtọ́jú aya mi bí mo ṣe gbé ìrìn àjò mi ṣùgbọ́n kí n tó lọ ìyàwó mi tọrọ nǹkan kan lọ́wọ́ mi pé mo láti ṣe fún òun wípé òun ò fẹ́ kóun lọ torí bóun ṣe ń lọ yìí òun mọ̀ bóyá òun máa padà ọdún mo ṣàdúrà fún un pé ó ẹsẹ̀ tó fi lọ náà ló máa fi padà ṣùgbọ́n ní kí n sóore kan fún òun ó wá mú arábìnrin tó jókòó ìwà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó lóun yọ̀ǹda kí n fẹ́ gẹ́gẹ́ bí aya kódà tóun bá lọ tóun bá padà òun tún gbà níyàwó lẹ́yìn òun mi ò lè bá arábìnrin mi ò lè bá sin kankan papọ̀ ní tí mo kàn sáfù nítorí pé ìyàwó tí mi ò fọkàn sí pé mo fẹ́ fẹ́ kọ́kọ́ gbélé mi lọ́wọ́ pé kémi àti ẹ máa ṣe kádẹ máa ṣe lọ́kọ láya ṣùgbọ́n ìyàwó mi ò jẹ́ kí n sinmi ó ti wà lórí àìsàn níbi tó wà náà bẹ́ẹ̀ ló fi fóun lẹ́nu kiri ló sunkún lórí fóun pé ọkọ mi mo bẹ́ẹ̀ kó ṣe kankan fún mi ó dẹ̀ kọ̀ láti má lè sè á ní mo fẹ́ kó fi arábìnrin yìí ni ẹ̀mí mi gbé àyà mi gbà tára mi ò bá sá sínú rúùmù ìyá sá sí pálọ̀ wàá sùn nígbà tí àwọn ọmọ ìjẹ́ kí n dára padà sí tó fẹ́ mi. Ah, ah, ṣe bá sọ̀rọ̀ tọ́lọ́ bá ṣẹlẹ̀ báyìí jẹ́ ká kọ́ ojú ọ̀rọ̀ káláṣe aláṣejù aṣebi kó lè mọ̀ pé ẹlẹ́tẹ̀ lòun. olórí burúkú yìí kò sára tí ó mọ̀ kó fẹ́ràn mi lẹ́wọ̀n ni ọlọ́run ọba ò ní gbà fún ẹ ẹ̀rí pé tọ́ba ní pé kéèyàn máa mú ẹlẹ́rìí ẹ̀ jáde irú àwọn eléyìí wọn ò ṣe é pèlè lẹ́rìí kéèyàn ṣáàtì ní kọ́ Bàṣírù olójú ayé àbọ̀ rí nbẹ ẹni tó ní ó ti kúrè àbí olórí ẹbí. <laughs> Eh, Basiru Basiru <laughs> eh, ìgbà tí wọ́n ń sọ pé ìwọ jàbọ́ ìwọ bẹ ìwọ ṣe kinní kan lánàá tó ń sọ pé tí ń bá ráyè o pẹ́pẹ́ fúró o ìwọ jẹ́ nǹkan kan o sórí àbó òrí orí àbó òrí eh, ìwọ ni màá bá sọ̀rọ̀ bọ̀sùn tí ń bá fọwọ́ ọ̀tún báyìí tí ń mẹ́yìn kófì tòsí báyìí tí ń kọ́ wá mú ẹ̀yìn báyìí kó fi lọ sí gbòòrò sẹ́yìn ẹni tí ò ní fi sẹ́yìn ò ní fi sẹ́yìn ni o hmm. sórí sórí orí àbó òróore ọwọ́ àṣẹ́jú hàn wọn àwọn ọ̀nàjú kọ̀ bí kò pàtẹ́mọ́rọ̀. ẹ wo ẹ ṣáà bá mi ẹ bá mi bẹ̀ kó ṣàlàyé ẹjọ́ ó gbèrè sọ́kọ́ lọ́wọ́ máa sún pàdé pé ọ̀rọ̀ tí wọ́n sọ o èmi ọ̀sán mọ́ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ lọ́tàn bọ̀sùn ọlọ́run mọ́tò ló sì kú. lábàrá ilé ìtura ó borí àwọn ọ̀tá rẹ̀ ọ̀sùn òní gbígbàdé ayé wọ́n ní ẹni ọ̀rẹ́ dàpọ̀ mọ́ sí ìṣèlú ní ẹ̀dá tó ń gbá ń dání ọ̀rí ọ̀rẹ́ lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀dá kò ní ìka. mo ti ẹni wá bí mo èmi gan support ẹ. Basiru ǹjẹ́ ah, ǹjẹ́ eh, support ẹ alábò sí mi. ìjà. ọ̀rẹ́ mi mọ̀ mọ́. ṣe déédé ọ̀rẹ́ mi wọnú ara rẹ̀ àfinúwénú wọn kì í máa ń dájọ́ wọn kì í dájọ́ máa ń jẹ́wọ́ bó bá ń jó ọ̀rẹ́ mi dákun wẹ̀yìn wò torí wọ́n lè padà sẹ́yìn. wọ́n máa ń padà ní